وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àlékún ìkẹ́ ọlọ́run ọba àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba kọ́ ọba nàbíwá muhammad sallallahu alayhi wa àti àwọn aráalé ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrẹ́jọ́ ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà àtúndúpẹ́ fọlọ́wọ́n bá bákan náà lórí bí ọlọ́wọ́n bá alikẹ́lá bó ṣe ṣẹ́wà kù láti Ramadan eléyìí kọjá tó fi di inú Ramadan eléyìí tí àǹfààní ńláńlá lọ́wọ́n bá àlékẹ́lá fún wa lórí mímọ̀ sẹ́kù wa e, e, lórí òkè yẹ̀pẹ̀ yìí ọlọ́wọ́n bá àlékẹ́lá fún wa láǹfààní púpọ̀ láti pọ̀ níṣẹ́ rere àti láti tọrọ àwọn àforíjì lórí àwọn àṣìṣe tá a ti ṣe sẹ́yìn òun náà ni gbogbo àwọn àǹfààní tọ́lọ́wọ́n bá àlékẹ́lá fún wa yìí láti lè jẹ́ kí a lè lékún ní ìgbìyànjú kí ó sùn wọn sẹ́ẹ̀rẹ̀ wa ó lè jẹ́ nǹkan tí yóò wúwo lọ́dọ̀ ọlọ́run ba abẹ́lọ́wọ́n bá àǹfààní ńlá tọ́lọ́wọ́n bá fún wa ìkọ́lọ́wọ́n bá lékẹ́lá kọ́mẹ́dì ká sí lò la ilaha illallah torí pé kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́wọ́n bá lékẹ́lá yọ̀ǹda irú àwọn àǹfààní yìí fún àìmọye ni a jọ jẹ́ yìí rọ̀ àìmọye ni tí ò tó wa lọ́jọ́ orí àìmọye ni tó jẹ́ sí pé kódà a bí wọn lọ́mọ eléyìí tó jẹ́ sí pé àwọn ọ̀làǹfààní láti wà pẹ̀lú wa mọ́ lórí òkè yẹ̀pẹ̀ báyìí àfẹ́sí tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti pé àwọn sọ́dọ̀ iṣẹ́ kù tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti àwa nítorí kí a pé kí a tún lè bá ní àǹfààní láti ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀rẹ̀ síwájú ọlọ́wọ́n bá ní láti lè bá láǹfààní àwọn àìdá wa tá a ti ti síwájú ká lè bá tọrọ àforíjì kú ń bẹ kì í ṣe nítorí nǹkan kan mi tọ́ta yọ bẹ́ẹ̀ láì ní gbàsíkò wa rárá ẹ̀yẹ́ bí a ṣe mà wípé nínú àwọn ṣe olóore ilé tó ṣe pé a máa ń ṣe nínú Ramadan tá a máa fi ń lékún lórí àwọn iṣẹ́ tá a máa ń tà tí ń ṣe bọ̀ tẹ́lẹ̀ nínú àwọn oṣù tó kù òun náà ni ṣíṣe tafsirul Qur'an mímá sọ ìtumọ̀ al-Qur'anul Karim àti mímá gbọ́ ìtumọ̀ al-Qur'anul Karim nítorí pé ṣaharu Ramadan nínú oṣù Ramadan yìí òun náà lọ́wọ́ bá lè kílá sọ Al-Qur'anu kalẹ̀ sí sánmà ayé ní Baitul Izza ní Baitul Izza ní sánmà ayé ọlọ́wọ́ bá lè kílá sọ al kalẹ̀ lódìdí nínú oṣù Ramadan táwa yìí fi jẹ́ pé شهر رمضان شهر القرآن أسو رمضان أسو القرآن ilé tó yẹ pé wọ́n bá ṣe wù kéèyàn máa dún ní má kíka alukur'ani tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tún fẹ́ kó lékún nínú Ramadan kó lékún kíka alukur'ani ju bó ṣe máa ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ bóyì ṣe wù kéèyàn máa wáyì kéèyàn ṣe máa wáyì máa alukur'ani tó tẹ́lẹ̀ kéèyàn máa gbọ́ ìtumọ̀ alukur'ani tó tẹ́lẹ̀ tó bá tún di ní Ramadan a tún fẹ́ kó lékún ní ìmá kẹ́kọ̀ọ́ nínú nípa alukur'anu kẹrì torípa Ànábì wa sallallahu alaihi wa sallam òun náà máa lékún nípa alukur'an nínú oṣù tá a wà yìí torí pé oṣù yìí lọ́wọ́ bá lè kẹ́lá sọ kur'an kalẹ̀ ọlọ́ni ṣahru ramadan alladhi unzila fihi alukur'an ọlọ́wọ́ bá ní ṣahru ramadan ọlọ́ni oṣù ramadan alladhi unzila fihi alukur'an ọlọ́wọ́ bá nínú oṣù náà òun lóṣù tọ́lọ́wọ́ bá lè kẹ́lá sọ kalẹ̀ hudan linnas ọlọ́run bá ní kọ̀ránì tó ń sọ̀kalẹ̀ yìí òun sọ̀kalẹ̀ nítorí kí àwọn èèyàn kán lè bá a máa fi kọ̀ránì ká fi mànà ní o kó lè bá a máa jẹ́ ìmànà fún àwọn èèyàn nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé àwa mùsùlùmí ibi tá a gbọ́dọ̀ máa wá ìmànà sí òun náà nínú Al-Qur'ānu Karīm láfi gbọ́dọ̀ máa túmọ̀ nǹkan tọ́lọ́run bá ń sọ ká lè bá a mànà pẹ̀lú ẹ̀ láfi gbọ́dọ̀ gbàgbọ́ yín tọ́lọ́run bá àlékẹ́lá ń bá wa sọ́nà Al-Qur'ān láti lè bá a máa fi ṣe ìmànà wàbáyínáàtì minal huda walfurqan ọlọ́run bá ní àwọn àlàyé tí ó máa jẹ́ àlàyé mànà àlàyé báwo láti mànà àti ìṣòpinya láàrin irọ́ àti òdodo ìṣòpinya láàrin àwọn ẹni ọlọ́run bá àtàwọn tí èsì ẹni ọlọ́run bá ìṣòpinya láàrin àwọn ọmọ náà àtàlìjẹ́nà àtọmọ àlìjẹ́nà gbogbo ẹ̀wá ta ní bẹ́ẹ̀ náà Qur'an abẹ́lẹ́wọ̀n bá lè kẹ́lá gbogbo àwọn orí tí ń bẹ́ ń bi mímọ wáyé ma alukur'an tọ́lọ̀ bá dìkẹ́rẹ́ kọ́ máa hànà rẹ̀ fún wa gbogbo orí tí ń bẹ níbi ìmọ̀ kẹ́kọ̀ọ́ alukur'an àti máa dẹ́tí gbọ́ kí lọ́lọ́wọ́n bá dìkẹ́rẹ́ ń bá wa sọ nínú alukur'an tọ́lọ̀ bá dìkẹ́rẹ́ kọ́ hànà rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀làlá ilaha illallah ní ọdún tó lọ ibi tí a gúnlẹ̀ sí òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹtàlá nínú suratul ibẹ̀ ni agúnlẹ̀ ní ọdún tó lọ pẹ̀lú gbọ́lọ́wọ́n bá ní ìtẹ̀síwájú a gbé láti àyà ìkẹrin dé àyà ìkẹrìnlá nínú suratul Baqara ibẹ̀ láti gbé lọ́dún yìí a mọ̀ wá bá lọ bẹ́ẹ̀ títí débi tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá tún gbà wá láyè ká láǹfààní àti bá dé nínú ọdún tá a náà àlélè tó yẹ sí pé pẹ̀lú gbọ́ ọlọ́run bá tọ́lọ́run bá tún ní a máa wà nínú àwọn tí ó láǹfààní àti máa bẹ lókè ilẹ̀ a tún máa tẹ̀síwájú nígbà tí ọlọ́run bá àlejò lábá tún ní kí àsìkò tún tó àlẹ́yìn tí a bá parí tọdún yìí tọ́lọ́run bá àlejò lábá kádàrá wípé àwa náà wà nínú àwọn àti lórí ìtọrọ àforíjì lórí àwọn kùdẹ̀kùdẹ̀ wa tá a ti ṣe insha Allah ta'ala gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe àkọ́kọ́ gbọ́ kíkà al-Qur'an ká tó wá bá ìtumọ̀ rẹ̀ lọ bismillah أعوذ قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون حسبك آه إن شاء الله تعالى باش ما شيء هنا نبي آه a máa kà á ní àyà kọ̀ọ̀kan báyìí a sì máa tú tàbá parí eléyìí tí wọ́n kà tán yìí inshallah ta'ala wọ́n tún bá wa ka eléyìí tí ó tún tẹ̀lé á tó wá tú bẹ́ẹ̀ tó á máa ka á sì máa tú lẹ́yẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ a ní kí a kà máa ka lẹ̀ ní bọ̀rọ̀ gidi báyẹn eléyìí tó yẹ sí pé alimá láǹfààní àti ka àbí alimá láǹfààní àti tú dèdè tí wọ́n bá kà tó yẹ sí pé àgbóyè ìṣẹ́jú márùn-ún mẹ́wàá náà ni ìyẹn náà tó ní tí ó gbà nínú àsìkò wa tó fún náà ọlọ́wọ́n bá lè kíọ́lá ó ń sàlàyé àwọn almunafiqun ọlọ́wọ́n bá lè kíọ́lá ń sàlàyé fún wa nínú suratul Baqara nǹkan tó fàtọ́ ọlọ́wọ́n bá lè kíọ́lá fi ń sàlàyé àwọn wọ̀nyí òun náà ni pé nínú àwọn tó jẹ́ sí pé wọ́n burú jù ní ìnira wọ́n burú jù ní aburú lórí mùsùlùmí òun náà ni àwọn almunafiqun àwọn tá ń pè ní almunafiqun òun náà làwọn tó yẹ sí pé wọ́n máa ṣe àfihàn pé mùsùlùmí làwọn wọ́n máa ṣe àfihàn iman gbogbo àwọn iṣẹ́ islam àwọn náà fi rìnlẹ̀ páwọn nígbàgbọ́ sí wọ́n sì máa ṣe àmọ́ nínú ìgbáyà wọn ní àárín àwọn àti ọlọ́run ọba níkọ̀kọ̀ wọn wọn àyí ṣe mùsùlùmí kèfèrí ni wọn wọ́n ń ṣiṣẹ́ tako islam ni wọ́n ń gbógun ti islam àmọ́ nítorí wípé wọ́n rí pé islam lágbára láwùjọ táwọn bára wọn táwọn bá ṣe bí ẹni tí àwọn di mùsùlùmí àwọn ò ní àwọn ò ní ní ìlapa kankan láwùjọ táwọn wà àbábúrú táwọn fẹ́ ṣe fún islam àti àwọn mùsùlùmí àwọn ò ní rí ṣe àbí káwọn ṣe bí pé mùsùlùmí làwọn ọlọ́wọ́n bá àdékẹ́lá wá ń ṣàlàyé wọn fún wa kálíbà gbàgbọ́ yé wọn gbogbo àwọn tán bá ti rí báyìí tá bá ti rí àwọn ìròyìn tọ́lọ́wọ́n bá lékẹ́ láǹkà yìí tá bá ti rí lára wọn ká mọ̀ pé àmùnàfíkún nìyẹn ọ̀rọ̀ wọn sì burú gan lọ́dọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n láfi ń sàlàyé fún wa pé innal munafiqina fi darkil asfal minan nar ọlọ́wọ́n bá lékẹ́ láti kó yẹ pé dájúdájú àwọn almunafiqun ọlọ́wọ́n bá ní ìpele tí ó lọlẹ̀ jù nínú ná ibẹ̀ náà ni wọ́n wà béèyàn bá ṣe ń lọlẹ̀ sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àyè yẹn ṣe ń burú sí bẹ́ẹ̀ ni àyè yẹn ṣe ń burú sí so iná darokat ìpele lọ sísàlẹ̀ ni béèyàn bá ṣe wá ń wọlẹ̀ sí bẹ́ẹ̀ la alámàrí rẹ̀ ọmọ burú sí bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ọmọ lé sí ọlọ́run ọba ní kíláwájú kó yọ wáyé pé àwọn almunafiqun fi darkil asfal ọlọ́run ní ìsàlẹ̀sàlẹ̀ pátápátá làwọn wà ibi tó burú jù nínú náà bẹ́ẹ̀ náà ni wọ́n wà ọlọ́run ọba ní kíláwájú kó yọ wá bẹ́ẹ̀ kí ló fà á nítorí pé aburú wọn sí islam àti aburú wọn sí àwọn mùsùlùmí aburú tó lágbára ni a ní mọ̀ àwọn máa dára dé wọn àwọn máa fi àṣírí wa hàn wọn wọ́n sì máa ṣe wá ní ṣùtá òun náà ni yorùbá máa ń sọ pé tí kú ilé ò bá pa ni tòde ò lè pa ni ọ̀rọ̀ yìí ìròyìn àwọn almunafiqun ni ọ̀tá lé ló burú jù àbí ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ òun ló burú jù sẹ́rí ọ̀tá tó fojú hàn lọ́ta èyí ò lè sọ́ra fún èyí ti máa pọ́ táyàn ni èyí ò máa sọ́ra fún dáadáa bí ó ṣe ní kaburú báyàn tí ó bá ti ẹ̀ máa ṣèyàn láburú yóò kéré gan nígbà téèyàn bá nígbà téèyàn bá fura ní ó máa ṣèyàn láburú torí pé èyàn máa sọ́ra fún gan àmẹ́ ọ̀táyàn tí wá ń ṣe bí ọ̀rẹ́ yàn tẹ́ ẹ̀rù pọ̀ rẹ̀ yín ni irú àwọn báyìí kọ́lọ́mọba lè torí pé ẹ máa fi òhò yín hàn wọ́n ẹ máa fi kọ̀kọ̀ yín hàn wọ́n ẹ máa dára dé wọn aláburú sí ni wọ́n sọlọ́wọ́n bá lè kíra àwọn sálàyé almunafiqun fún wa ọlọ́run ni wa idha laqul ladhina amanu ọlọ́run láwọn almunafiqun tí wọ́n bá pàdé àwọn mòmìnì qalu amanna ọlọ́run bá ní wọ́n máa sọ fún àwọn mòmìnì wípé amanna àwa náà nígbàgbọ́ bíi tiyín o wọ́n máa fi iman ìnígbàgbọ́ wọn mọ̀ fi hàn sí àwọn mùmínì pé ara kan náà ni wá ìtẹ́yìn náà gbàgbọ́ yẹn àwa náà gbàgbọ́ irú gbàgbọ́ tẹ́ ní ẹ̀ làwa náà ní qalu amanna ọlọ́ni wọ́n máa sọ fún wọn pé a nígbàgbọ́ wọ́n máa fi ìmáàni hàn wọ́n máa fi ìbánisọ̀rẹ́ wọ́n máa fi hàn sí àwọn mòmìnì wọ́n máa fi hàn sáwọn mòmìnì pé ọkàn wọn mọ́ lẹ́ni tí ń lẹ́ni tí ń ta àwọn mòmìnì jẹ lẹ́ni tí wọ́n ń ṣe nifaq lẹ́ni tó yẹ sí pé wọ́n ń fi aburú pamọ́ sínú wọ́n dẹ̀ ń fi dáadáa hàn sáwọn mọ̀mìnì wà ìdá khalau ila shayatinihim ọlọ́run bá ní tán bá wá sẹ́rí padà lọ sọ́dọ̀ àwọn ṣayatínú wọn àwọn olórí wọn tí wọ́n jẹ́ ọmọ èṣù bíi ti wọn bá ní tán sẹ́rí padà lọ sọ́dọ̀ wọn wà ìdá khalau ila shayatinihim tó bá padà sọ́dọ̀ àwọn ṣàyàtọ̀ ìnà wa so yẹ́ báyìí nísìn nǹkan tọ́lọ́wọ́n bá lè kẹlá ń wí níbi bẹ̀yẹn nìyẹn torí pé ìlà tó wà ń bẹ̀yẹn ló dé ká mọ̀ kọ́láwó bí máìnà ìsọ̀rọ̀fù wàdáhàbù ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tán bá sẹ́rí padà tán bá sì lọ so ìlà yẹn ló dé ká mọ̀ pé kọ́lá níbi báyìí tí wọ́n gbé wá ní kọ́láwó ó túmọ̀ sí pé kí ni o ìsẹ́rí padà sọ́dọ̀ àwọn èèyàn wọn ni kì bí kèsì bí nígbà tó bá padà sọ́dọ̀ wọn wà ìdá khalau ila shayatinihim ọlọ́run nígbà tó bá padà sọ́dọ̀ àwọn shayatinu wọn shayatinu yìí ó jẹ́ púpọ̀ ó jẹ́ orúkọ púpọ̀ jamiu ló jẹ́ fún shaitan shaitan púpọ̀ wọn ni shayatin ọlọ́run bá ní nígbà táwọn pé àwọn kèfèrí ní shayatin kílódé tọ́lọ́wọ́n bá àlékẹ́lá fi pè wọ́n ní ṣayatin esu. àwọn èṣù kílódé tọ́lọ́wọ́n bá àlékẹ́lá fi pè wọ́n bẹ́ẹ̀ torí pé ṣaitọ́ọ̀nì lè ṣù kan ṣayatin làwọn èṣù tó pọ̀ àwọn èṣù ntọ́lọ́wọ́n bá àlékẹ́lá sì gbà lérò àwọn tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ń pè léṣù ń bí báyìí òun náà ni àwọn olórí àwọn kèfèrí àwọn sàdátùhùn wàkùbárọ́ uhum àwàrùsá uhum àwọn tí wọ́n jẹ́ olórí wọn àwọn tó jẹ́ olórí àwọn kèfèrí òun náà lọ́lọ́wọ́n ọba àlíkẹ́ ló ń pè ní ṣayatin níbi báyìí àwọn gẹ́gẹ́ bí àwọn àfá àwọn yahudi àwọn gẹ́gẹ́ bí àwọn olórí àwọn ẹlẹ́bọ àtàwọn olórí àwọn almunafikun ọlọ́run tí àwọn munafikun ní wọ́n bá ṣẹ́rí padà sọ́dọ̀ wọn ọlọ́run bá ní kọ́ọ̀lù ọlọ́run bá ní wọ́n máa sọ fún wọn wọ́n máa sọ fún àwọn olórí wọn wípé inna ma'akum dájúdájú àwa wà pẹ̀lú yín o rírí tẹ́ ń rí wa papọ̀ máwọn mùmínì yẹn innama nahnu mustahzi'un à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni o à ń mú wọn ṣeré ni o a sí pẹ̀lú wọn o a máa ń fún à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ à ń mú wọn ṣeré ni à ń tàn wọ́n à ń fún à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ wípé àwa lára wọn àmọ́ tòótọ́ àsí lára wọn ara wa ni ara yín ẹ wá ọlọ́run wọn máa sọ bẹ́ẹ̀ fáwọn olórí wọn bẹ́ẹ̀. àáyà yìí olójó kó yé wa wípé àsí àwọn ṣayàtínù náà àsáwọn náà máa wà nínú àwọn èèyàn àwọn èṣù àsí wọn máa ń wà nínú àwọn èèyàn ẹgbẹ́ bá ṣe máa ń wà nínú àwọn àlìjẹ̀nù náà àwọn ṣayàtínù kọ́lọ̀ wọn bá lè kẹ́lá kí ó sọ wa kó omi aburú wọn nítorí ló fi sí pé nínú àyà kan nínú suratu an-Naam tí bá gbàgbé àyà ọgọ́rùn-ún ó lé méjìlá nínú suratu alim suratu an'am suratu lan'am ọlọ́run bá ní wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwan min al-ins wa kadhalika ja'alna li kulli nabiyyin aduwan shayatin al-insi wal jinni yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura ọlọ́run bá ní bákan náà ọlọ́run bẹ́ẹ̀ náà ni bá a ṣe ṣe fún rẹ̀ annabi sallallahu alaihi wasallam yìí bẹ́ẹ̀ náà la máa ń ṣe fún gbogbo àwọn ànábì ọlọ́run ọba tó ṣe ṣáájú rẹ̀ a máa ń ṣe fún wọn nínú ìjọ wọn a máa ń gbèdìde sí wọn nínú ìjọ wọn àwọn shayatinul insi wal jin àwọn èṣù nínú àwọn èèyàn àtàwọn àlìjànú yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura ọlọ́run ní àwọn apá kan wọn àwọn náà ni ó máa ṣe ìmísí wọ́n máa sọ̀rọ̀ fún àwọn apá kejì wọn láti máa takò jíṣẹ́ ọlọ́run ba wọ́n máa fúnra wọn ní àwọn ọ̀nà wọ́n máa kọ́ra wọn ní àwọn ọ̀rọ̀ tó máa fi takò iṣẹ́ tó jíṣẹ́ ọlọ́run ba gbé wa àwọn tó jẹ́ àwọn ṣàyàtúnú àlìjẹ̀nù wọ́n máa fún àwọn ṣàyàtúnú àwọn èèyàn wọ́n máa fún àwọn ìsúnú àwọn èèyàn láwọn ọ̀rọ̀ tó máa fi takò ba wọ́n máa kọ́ wọn láwọn ọgbọ́n wọ́n máa ju àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan sí wọn fi gbógun àwọn ànábì ọlọ́run ba sọ ọlọ́run ba jẹ́ kó àwọn èèyàn náà ní ṣayatin àwọn èèyàn wọ́n ní àwọn èṣù nínú kí wá àwọn owó náà ń pè ní ṣayatin nínú àwọn èèyàn òun náà ní gbogbo ẹni tó bá ti gbogbo àwọn maradda àwọn tó bá ti jẹ́ olórí kankan tó jẹ́ sí pé wọ́n yìí gbọ́ wá sí ìtumọ̀ pé wọ́n yìí gbọ́ wá sí kéde kí wọ́n yìí gbọ́ sínú etí wọn ìtumọ̀ ní pé wọ́n kì í tẹ̀lé wá sí wọn kì í lo wá sí tẹ́ bá ń sa burú tẹ́ bá kọ̀ fún wọn tẹ́ bá ṣe wá sí fún wọn pé aburú lélẹ́tẹ̀ ń ṣe ìyẹn ṣe má wọn ní gbọ́ wọn ní gbọ́ rárá tẹ́ bá sì ń pè wọ́n sí dáadáa pé dáadáa tọ́lọ̀ wọn bá adékẹ́lá fẹ́ ní wọn ní tẹ̀lé gbogbo àwọn tọ́bá sì jẹ́ lórí kókó èèyàn báyìí ṣàyàtọ́yìn ni wọ́n bákan náà gbogbo ẹnikẹ́ni tọ́bá ti ń takò òdodo àbóngbógun ti ẹ̀sìn ọlọ́run ọba àbóngbógun ti àwọn tí wọ́n wà lórí ẹ̀sìn ọlọ́run ọba àwọn tán pèpè sójú ọ̀nà òdodo gbogbo ẹnikẹ́ni tí bá ti ń takò wọn ṣàyàtọ́yìn ni ṣàyàtọ́yìn mina ṣàyàtọ́yìn èṣù kan nínú àwọn èṣù ló so gbogbo àwọn eléyìí báyìí ṣayàtúnì ni wọ́n ló fi jẹ́ sí pé firaun ṣètọ́nì lòun náà àti àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀ náà àtàwọn tó ti ṣáájú lọ bíi tu bíi irú ẹ̀ náà ṣayàtúnì ni gbogbo wọn wáwátá torí pé gbogbo àwọn eléyìí náà wọ́n ń gbógun tàwọn ànábì ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tá a bá ti rí lásìkò tiwa yìí náà tóun náà bá ti ń gbógun ti àwọn ẹni re àbó ń gbógun tàwọn ànábì ọlọ́run ọba àbó ń gbógun tàwọn sọ̀hábà àbó ń gbógun tẹ̀sìn ọlọ́run ọba àbó ń gbógun tàwọn tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba àbọ̀jẹ́ ní fẹ́ẹ́ pé olórí kan po èèyàn aláwì gbọ́ èèyàn ni tẹ́ ẹ bá ti ń pè wá síbi òdodo kò ní tẹ̀lé abẹ́ ń pè sí dáadáa kò ní tẹ̀lé kò ní tẹ̀lé wá sí irú ẹni bẹ́ẹ̀ ṣe tán nìyí so eléyìí báyìí ló ti kó yọ wípé èṣù náà máa bẹ́nu àwọn èèyàn bákan náà ọlọ́run ọba àlékiọlá anábì sallallahu alaihi wasallam náà fi yé wa nínú hadithu tí ó wà nínú musnad ilé tó yẹ sí pé abu dhar al-ghifari radiyallahu an òun ló gba ìgbàwà hadithu náà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam musa duwa anabi ni a'udhu billahi min shayatin al-insi wal jin anabi ni awa iso awa iso ra lọ sọ́dọ̀ Ọlọ́run ba kúrò níbi aburú àwọn shayatin àwọn èṣù nínú àwọn èèyàn àtàwọn àjẹnú jama'a eré ń jẹ́ kó yọ wáyé pé nínú àwọn tá a gbọ́dọ̀ máa ń wá ọlọ́run ọba lólùsọ lórí wọn òun náà làwọn èṣù nínú àwọn èèyàn àtàwọn àlùjànnú nítorí pé ẹni tó lóore jù wá lọ anabi sallallahu alayhi wa sallam òun náà wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba ó wá sọra lọ́dọ̀ ọlọ́run ọba kúrò nínú èṣù àwọn èèyàn àtàwọn àlùjànnú báwo wá ní tiwó ṣe wá jẹ́ tálà ni máa wá ọlọ́run ọba lólùsọra kúrò nínú èṣù àwọn àlùjànnú àtàwọn èèyàn ilé tẹ̀síwọ́n máa ń kó nira báwọn èèyàn so ibà ní sìn anabi nínú billahi min shayatinil insi wal jin àwa sọ̀lọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba kúrò níbi aburú èṣù àwọn èèyàn àtàlìjànú qultu faqultu Abu Dharr olùwà sọ fún anabi sallallahu alaihi wasallam pé ya Rasulullah ìrò jíṣẹ́ ọlọ́run ọba walil insi shayatin ṣé àwọn èṣù náà ń bẹ́nu àwọn èèyàn ni Abu Dharr al-Ghifari olóhùn bí anabi léèrè bẹ́ẹ̀ pé alil insi walil insi shayatin ǹjẹ́ ń bẹ́nu àwọn èèyàn náà àwọn èṣù ni anabi sallallahu alaihi wasallam kọ́ọ̀lì anabi ní naam anabi ní bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló túmọ̀ sí pé àwọn shayatin àwọn náà máa bẹ nínú àwọn èèyàn àwọn èṣù wọn máa bẹ́nu àwọn èèyàn kọ́lọ̀ wọn bá lè kẹ́lá kọ́lá wa kó ń bí aburú wọn kọ́lọ̀ wọn bá lè kí ó sọ wa kó bí aburú wọn. eléyìí báyìí òun ni nǹkan tí ọlọ́run bá lè ń sàlàyé fún wa nípa ìṣesí àwọn almunafiqun ipa àwọn almunafiqun wọ́n máa fi àwọn mòmìnì sí yẹ̀yẹ́ yẹ̀yẹ́ tí wọ́n fi wọ́n ṣe òun náà ni pé wọ́n máa ta àwọn mòmìnì pé ara wa ni yín ara kan náà ni wá bákan náà ni wá àwa náà wá pẹ̀lú yín àmọ́ wọn sí pẹ̀lú wọn tó bá dọ́dọ̀ àwọn èèyàn wọn tó bá dọ́dọ̀ àwọn olórí wọn wọ́n máa sọ fún wọn pé ẹ má dá wọn lóhùn àwọn sí pẹ̀lú wọn bákan náà la jẹjẹ́ o bákan náà ni wá àwa kan mú wọn ṣeré ni o àwa kan fi wọn sí yẹ̀yẹ́ ni o sọkọ́nà ọba àlẹ́kẹ́ lákì àwòsọ wa kó bìírù àwọn aburú báyìí náà. Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahun. ọlọ́run ọba ní Allahu yastahzi'u bihim ọlọ́run ọba ní ọlọ́run ọba náà ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba àlẹ́kẹ́ láà náà fi wọ́n ṣe yẹ̀yẹ́ Allahu yastahzi'u bihim wàyàmúdùhùn fi tòríyánihì ọlọ́run ọba àlíkẹ́lá wa ń lọ wọn lára ọlọ́run ọba àlíkẹ́lá ò tètè kanjú pa wọn fi tòríyánihì nínú kọjá àlà wọn tí wọ́n ń ṣe yẹn nínú ẹbọ wọn tí wọ́n ń ṣe nínú ṣe wọn tí wọ́n ń ṣe nínú kónira báwọn mùsùlùmí tí wọ́n ń ṣe ọlọ́run ọba àlíkẹ́lá wa lọ wọn lára ọlọ́run ọba ò ní kanjú pa wọn ọlọ́run ọba ní wàyàmúdùhùn fi tòríyánihì ya'mahun ọlọ́wọ́n bá lọ́wọ́n bá àlékẹ́ òun ọlọ́wọ́n bá ń lọ wọn lára nínú tòríyànù wọn nínú kọjá àlà wọn torí pé ìtàn pè ní tòríyàn wọn mọ láti fi tọrọ ìtàn sì ń pè ní tọrọ òun náà ní tí nǹkan bá kọjá àlà wọ́n sọ pé nǹkan yẹn ó tọrọ nǹkan yẹn kọjá àlà nìyẹn ọlọ́wọ́n bá ní inna lamma tọrọ lmáàù ja'alnakum fil jariya ọlọ́wọ́n ní kí náà ń sọ fún anabi nuh alayhi salatu wa salam ọlọ́ni dájúdájú àwọn ọlọ́run ọba lámà tọ́gọ̀lìmà nígbà tí omi tayọ àlá rẹ̀ tó mi kọjá ibi tó yẹ kó dé gẹ́gẹ́ bí ìyá ọlọ́run ọba tọ́nà ọba àlẹ́gẹ́lá fi pa àwọn ìjọ ànábì Nuhu rẹ̀ ọlọ́ni ja'alnakum fil jariya àwọn ọlọ́run ọba àlẹ́kẹ́lá àwa fi yín sínú ọkọ̀ ojú omi ilé tẹ́sí yóò gbé kọjá kúrò níbi ẹ̀kún omi tẹ́ẹ̀ ní fi parẹ́ báwọn tí wọ́n parẹ́ nínú ìbínú ọlọ́run ọba so níbi báyìí ọlọ́run ọba ní inna lamma tọ́gọ̀lìmà ayé jawazal mahu haddahu ìgbà tí omi kọjá àlà rẹ̀ ibi tọ́lọ́wọ́n bá lè kíláni kọ́ máa dé omi wá kọjá rẹ̀ láti wá kó ìpanura bá àwọn èèyàn tí wọ́n jẹ́ olùṣẹbọ lórí ilẹ̀ so ìtumọ̀ tọ́rọ̀ òun náà ni kéèyàn kọjá yìí kéèyàn kọjá àlà ọlọ́wọ́n bá ní wàyàmúdùhùm ọlọ́wọ́n bá máa lọ wọn lára tó yá nínú kọjá yìí wọn nínú kọjá àlà wọn ya'mahun lẹ́ni tó jẹ́ sí pé wọ́n máa dààmú nínú ẹ̀ wọn ní ma ojú ọ̀nà wọn ma ìdààmú ọba wọn torí pé tí lọ́wọ́ bá sọ pé àmàhà ìṣúmọ̀ ẹni pé tàháyàrọ̀ tàháyàrọ̀ bọ́lá fi tariq wàlám yadri àyìnà yadhhab tí yẹn bá ń dààmú tó sọnù lójú ọ̀nà tí wọ́n wá ojú ọ̀nà káàkiri tí ó wá tí ó lọ wọ́n sọ pé àmàhà ọlọ́wọ́ bá ní wàyàmúdùhùn fi tughyanihim ọlọ́wọ́ máa lọ lára nínú ìyapa wọn nínú kọjá àlà wọn ya'mahun tí wọ́n máa dààmú nínú ẹ̀ tí wọ́n ní dá ojú ọ̀nà mà ọlọ́run bá lè kí lọ́dún wọn ṣe bẹ́ẹ̀ fún wọn. náà ah, nítorí ẹ nínú àyà mi ìgbà tó lọ́wọ́ bá lè kí lọ́n ṣàlàyé irú nǹkan tó jọ báyìí nínú suratu Al-Imran ọlọ́run bá ní wala yahsabanna alladhina kafaru ah, ọlọ́run bá lè kí lọ́n ní àwọn tí wọ́n jẹ́ kéfèrí ọlọ́ni kámárò yìí pé annama numli lahum khayrun li anfusihim pé báwọn ọlọ́run ọba àlékẹ́lá ṣe bá ṣe lọ́wọ́n lára tá àkànjú pa wọ́n tá a sì kánjú sọ ìyà kalẹ̀ lé wọn lórí ọlọ́run ọba ní kámárò kó lóore fún wa ní o ìgbà míì èèyàn máa takotọ ọlọ́run ọba èèyàn máa gbógun tẹ̀sìn ọlọ́run ọba èèyàn sì máa ní àwọn tí wọ́n wà lórí ẹ̀sìn ọlọ́run ọba lára ọlọ́run ọba àlékẹ́lá ìsọ máa lọ lára ọlọ́run ọba ò ní kánjú pa ọlọ́run ọba àlékẹ́lá ò ní kánjú ṣe parun fún ọlọ́run bò ní kánjú sọ̀yà kalẹ̀ fún kódà yóò máa pọ̀ sí lówó yóò máa pọ̀ sí ní dúkìá tí yóò fi wá máa gba ẹ̀tàn jẹ wípé bóyá nǹkan tó ń ṣe dáa àbí táwọn tó fẹ́ sọnù náà tó máa wọ́n pé tó bá yẹ pé ti ń ṣe ọ̀dà ní ọ̀yẹ́kọ́ náà ti bínú sí ọ̀yẹ́kọ́ náà ti sọ̀yà kalẹ̀ lé lórí ọlọ́run bá ní wàlá yahsabanna alladhina kafaru annama numli lahum khayrun li anfusihim ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ kéferì ọlọ́run ní ká lọ lérò wípé báwọn ọlọ́run ọba àdékẹ́lá ṣe lọ́wọ́n lára yìí táwọn ọlọ́wọ́n bá ọ̀kanjú pa wọ́n tá àkanjú sọ ìyàkalẹ̀ lé wọn lórí ká má rò pó lóore fáwọn o ọlọ́wọ́n bá ní innama numli lahum liyazdadu kufra aw liyazdadu ithma ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n bá àdìkẹ́lá ńlọ́wọ́n lára nítorí kẹ́lẹ̀ bá máa lékún ní ẹ̀ṣẹ̀ ni ọlọ́wọ́n bá nítorí kẹ́lẹ̀ bá máa lékún lẹ́ṣẹ̀ kí wọ́n lè sékún ojú òṣùwọ̀n lọ́wọ́n bá ní yóò sì máa jẹ́ tiwọn ìyà tí máa ń yẹpẹrẹ ní ọlọ́run bá àdíkẹ́lá ni yóò máa jẹ wọn lọ́jọ́ gbéra kìyàmà ó túnmọ̀ sí pé tá a bá rí kèfèrí kan àbárí kan náà àwọn ọ̀tá ọlọ́run bá tí ń gbógun ti ọ̀sìn ọlọ́run bá lójú méjèèjì àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run bá àdíkẹ́lá wá lọ lára ọlọ́run bá ò tètè kánjú pa ká má rò pé àìkánjú pa tọ́lọ́run bá ọ̀kánjú pa yẹn ká má rò pé bọ́yó lóore fún ọlọ́run bá àdíkẹ́lá lọ lára bẹ́ẹ̀ nítorí kó lè bá àmà lékún lẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ náà tá a bá rí múmi nìkan àbí mùsùlùmí kan tọ́lọ́run bá àdíkẹ́lá wá lọ lára tọ́nà bò tètè pa káàmọ̀ ipò orí lọ́jẹ́ fún ọlọ́run bá ìlékẹ́lẹ́ ọ̀kanjú pa bẹ́ẹ̀ nítorí kó lè bá lékún ní dáadáa ni eléyìí báyìí láti sọ síwájú nígbà tá a bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ mọ̀kọ́dímà wípé ṣíṣẹ́kù tọ́lọ́run bá ìlékẹ́lá sẹ́wà kù lórí ilẹ̀ láti inú rọmọgọ́nù tó lọ títí di rọmọgọ́nù sí i tá a bá fẹ́ ṣe nǹka àwọn èèyàn tá ti kú lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń ṣe nǹka iye iye nǹka àwọn èèyàn tá ti kú tá máa ń sọ statistics pé iye òǹkà àwọn èèyàn tó ti kú ní láfojúdá àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fàmù àìmọye èèyàn ló ti kú so yíba ní sí torí pé lójoojúmọ́ àìmọye ẹ̀mí ní ń bọ́ ọlọ́run ọba àlejò láwá sí àwa kù àká sì máa wà lórí ilẹ̀ ọlọ́run ọba tó láwa lára yìí nítorí ká lè bá pọ̀ ní dáadáa sí ni ẹ wò láti ọdún tó lọ yẹn títí di ọdún yìí ẹ wà dúró ọ̀pọ̀lọpọ̀ dáadáa táwa náà ti ṣe síwájú ọlọ́run ọba so yíba ní sí ẹ rí pé léyìí tá ti ṣe àǹfààní ni tọ́sí pé yóò tó máa lékún nínú àwọn òṣùwọ̀n sẹ́ẹ̀rí wa ilé ìtọ́ pé tá a bá ti kú síwájú àsìkò yìí ni a nílò àǹfààní bẹ́ẹ̀ àbíbẹ̀ kọ́ ni tó àyè sí mẹ́yẹ àforíjì ta tọrọ lẹ́nu wẹ́rẹ́ gbà yẹn náà ilé ìtọ́ tí ọlọ́run ọba àlékẹ́lẹ́ ọba fún wa láǹfààní bẹ́ẹ̀ a ní láǹfààní àti ṣe kíni o àti ṣe àti tọrọ àforíjì yìí náà ọlọ́run ọba àlékẹ́lá ọlọ́run ní Allahu yastahzi ubihim ọlọ́run ọba àlékẹ́lá ń fi wọ́n sí yẹ̀yẹ́ níbí báyìí a ní láti ṣàlàyé àwọn ìtumọ̀ àfọ́síwẹ́wẹ́ kan pé ǹjẹ́ Ọlọ́run Ọba máa ń ṣe yẹ̀yẹ́ ǹjẹ́ a lè fi ròyìn Ọlọ́run Ọba pé Ọlọ́run Ọba ọbó ń yẹ̀yẹ́ Ọlọ́run Ọba bá ti máa ń fi yẹn sí yẹ̀yẹ́ lọ́lọ́run ǹjẹ́ a lè fi ròyìn Ọlọ́run Ọba bẹ́ẹ̀ torí pé Ọlọ́run Ọba ní Allahu yastahzi'u bihim Ọlọ́run Ọba ń fi wọ́n sí yẹ̀yẹ́ àwọn àfáàjẹ́ kó yẹ wáyé pé ìtumọ̀ eléyìí báyìí ó ní pọ́lọ́wọ́n bá àlékẹ́lá ń san wọ́n lẹ́san lórí yẹ̀yẹ́ wọn tán fa mòmìnì sí ọlọ́wọ́n bá àlékẹ́lá ń kọ́ bá dà wọn ọlọ́wọ́n bá náà ń pàdé wọn pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń gbé wá bá ọlọ́wọ́n bá pé dédé ń tán gbé wá yẹn yẹ̀yẹ́ tán gbé tán gbé bọ̀ yẹn ọlọ́wọ́n bá àlékẹ́lá náà pàdé wọn pẹ̀lú ẹ̀ tí ó lè báyìí mimbabil mọ́kọ́bálà wàlmùjàzá abala wípé ọlọ́run ọba àlejò lápàdé wọn ó san wọ́n lẹ́san yẹ̀yẹ́ wọn tí wọ́n ń ṣe ni ọlọ́run ọba àlejò lá dédé tí wọ́n ń gbé bọ̀ wá bọ́ ọlọ́run ọba yẹn ọlọ́run ọba àlejò lá náà fi rú ẹ̀ pàdé wọn tó yẹ báyìí nísìn nǹkan tọ́lọ́run ọba àlejò lá wọ́n ní nǹkan tọ́lọ́run ọba àlejò lá ń sọ bí báyìí nìyẹn nítorí pé àwọn àròyìn kan ń bẹ tọ́jẹ́ sí pé a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́run ọba illa ala wajhil muqabala àyàfi lójú ọ̀nà wípé ọlọ́run ọba àlékẹ́ àyàfi pé a máa fi rinlẹ̀ pọ́ ọlọ́run ọba àlékẹ́ lánàá fi nǹkan ṣe kíni o ó fi irú nǹkan tí wọ́n gbé wá bá ọlọ́run ọba ọlọ́run ọba àlékẹ́ lánàá fi irú ẹ̀ pàdé wọn ọlọ́run ọba àlékẹ́ lá fi ẹ̀san irú ẹ̀ ọlọ́run ọba àlékẹ́ lá fi pàdé wọn ìtumọ̀ rẹ̀ nìyẹn so yé báyìí nísìn nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé àwọn olùmọ̀ nípa ti fún tẹ̀dọ̀ al-Qur'anul Karim àti nípa ti fún tẹ̀dọ̀ hadith wa nabi sallallahu alayhi wa sallam wọ́n wo alukur'ani finifini wọ́n yẹ alukur'ani wò látòkè délẹ̀ wọ́n sì yẹ hadith anabi wò wọ́n bá nítò àwọn ìròyìn tí ń bẹ nínú àwọn àyà kur'an tí ń bẹnu tíra ọlọ́wọ́n ba tọ́lọ́wọ́n bá fi ń ròyìn ara ẹ̀ pé mi ọlọ́wọ́n ba àlékè ọlá èmi ọlọ́wọ́n bá rí báyìí èmi ọlọ́wọ́n bá ní nǹkan báyìí èmi ọlọ́wọ́n bá máa ń ṣe báyìí èmi ọlọ́wọ́n bá máa ń rí báyìí èmi ọlọ́wọ́n bá máa ń ṣe báyìí gbogbo àwọn ìròyìn wọ̀nyí àtàwọn ilé ìtọ́yẹ́sípọ̀ wà nínú hadith wa sallallahu alayhi wa sallam níròyìn àwọn ọlọ́wọ́n ba wọ́n ní ó ní àwọn òfin kan àwọn kọ̀wá ìdù kan tá a gbọ́dọ̀ máa tẹ̀lé síwájú ká tó fi àwọn ìròyìn ẹrin lẹ̀ ilé tó ẹ́sìké gbogbo ẹnikẹ́ni tí ò bá ti rìn lórí àwọn òfin wọ̀nyí irú ẹni bẹ́ẹ̀ yóò máa fi rinlẹ̀ fún ọlọ́run ọba nǹkan tọ́lọ́run ọba ò fi rinlẹ̀ fúnra rẹ̀ nígbà míì tàbí kó máa gbé kú fọ́lọ́run ọba nínú àwọn ìròyìn tí ó máa fi rinlẹ̀ fún ọlọ́run ọba so nítorí ẹ̀ wọ́n ní àwọn àwọn kọ̀wá ìdù kan bẹ àwọn òfin kan bẹ tí a gbọ́dọ̀ gbẹ́dá ní dáadáa níbi ìfi àwọn ìròyìn ọlọ́run ọba rinlẹ̀ alqaidatul ula kí ni òfin alákọ̀ọ́kọ́ nígbà kí bàtà bá ti rí àwọn àyàtù sifat àwọn àyà tí ọlọ́run ọba ìlẹ́gbẹ́ láti ń ròyìn ààrẹ àbí àwọn ahadithu sifat àwọn ahadith tọ́lọ́run ọba ìlẹ́gbẹ́ láti ń ròyìn ààrẹ so alákọ̀ọ́kọ́ náà síwájú ká tó lọ di àwọn kọ̀wáìd a gbọ́dọ̀ mọ̀ yí pé ọlọ́run ọba àlíkẹ́ọ́lá ó ní àwọn ìròyìn ọlọ́run ọba sì ní àwọn orúkọ eléyìí tó sí pé orúkọ tó dáa ni tó jẹ́ sí pé ó dógóngó níbi dídá rẹ̀ orúkọ tó jẹ́ sí pé ó dáa dépò wípé àìdá kankan kódà bó wulẹ̀ bó ṣe wù kó kéré ma kò wọnú ọkọ̀ náà agbọ̀dọ̀ àfọlọ́wọ́n bá ní àwọn ọkọ̀ wọ̀nyẹn a sì gbọ́dọ̀ gbà pé àwọn orúkọ ọlọ́wọ́n bá ghayru mahsurati kò lóǹkà orúkọ ọlọ́wọ́n bá ò ní òǹkà àmọ́ hadithi tó fi yé wa wípé inna lillahi tis'atan wa tis'ina isma mi'atan illa wahida man ahsaha dakhala aljanna tánàbí sallallahu alaihi wasallam ní dájúdájú ọlọ́run ọba ó ní àwọn orúkọ mọ́kàndínní ọgọ́rùn tó jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá mọ àwọn orúkọ yìí tó sì mọ tó sì gbàgbọ́ yí ẹ̀ bákan náà tó sì ha bákan náà tó ń ṣiṣẹ́ tọ́ nírú ẹni dé ọwà aljanna ọlọ́run ọba ànábì ní ọlọ́run ọba ní 99 hadith yìí kò jẹ́ kó yé wa wípé ó kọ ọlọ́run bò jù bẹ́ẹ̀ lọ ànábì ò sọ fún wa wípé gbogbo kọ́ ọlọ́run bá yóò ju 99 lọ bẹ̀tẹ̀ ànábì ń jẹ́ kó yé wa wípé àwọn 99 wọ̀nyí ẹni tó bá há wọn àwọn ó kọ 99 kan bẹ ọlọ́run bá láwọn ó kọ 99 kan tó yẹ pé téèyàn bá láǹfààní àti há gbogbo àwọn ó kọ wọ̀nyí tó sì mọ̀túmọ̀ rẹ̀ tó gbọ́yé tó sì ń ṣiṣẹ́ tọ̀ ní tánàbí ń sọ nìyẹn kò túmọ̀ sí pé ó kọ 99 péré lọ́lọ́run bá ní ọlọ́run bá ní àwọn orúkọ tó pọ̀ tí kò sí ẹ̀dá kankan tó mọ iye òǹkà rẹ̀ tí ó sì lóǹkà ọlọ́run bá láwọn orúkọ wọ̀nyí nítorí ẹ̀rọ jẹ́ pé nu hadithu mi anabi sallallahu alaihi wasallam nígbà tó ń bẹ lọ́wọ́n bá ó ní as'aluka bi kulli ismin huwa lak ẹ̀rẹ́ ọlọ́wọ́n bá o mò ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ sí pé ó jẹ́ orúkọ rẹ̀ ọlọ́wọ́n bá sammaita bihi nafsak ẹ̀rẹ́ jẹ́ pé wọ́n ọlọ́wọ́n bá àdékẹ́lá fi sọ́ra rẹ̀ gbogbo orúkọ pátá eléyìí tó ń pèrè ọlọ́run bá fi sọ́ra rẹ gbogbo ẹni mo fi ń bẹ̀ ọ́ àtẹ́lẹ̀ tí mo mọ̀ nù wọn àtẹ́lẹ̀ tí mọ̀ nù wọn mo fi bẹ̀ ọ́ aw anzaltahu fi kitabi àbáwọ̀ eléyìí tó sọ kalẹ̀ sínú tírà rẹ tó fi mọ̀ wá mo fi ń bẹ̀ ọ́ aw allamtahu ahada min khalqi tó fi mọ ìkan nínú àwọn ọ̀dá rẹ tó fi mọ ìkan nínú àwọn ẹrú rẹ tó fi mọ ìkan nínú àwọn ẹ̀dá rẹ tí í ṣe Jibril alayhi salatu wa salam títí sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ànábì ni mo fi gbogbo àwọn orúkọ yìí mo fi bẹ̀ ọ́ àwísítà tẹ́rẹ̀tà bí i fi ilmi al-ghaibi indak àbáwọn orúkọ tó ẹ́sìkò wọ́n lọ́wọ́ bá lọ sàálẹ́sà nínú ìmọ̀ kọ̀kọ̀ lọ́dọ̀ rẹ tí ò sẹ́ni kankan tó mà àfiwọ́ ọlọ́run bá nìkan ó túnbọ̀ wípé ọlọ́run bá lórúkọ tó pọ̀ ó ju 99 lọ àwọn kan bẹ so a gbọ́dọ̀ mọ̀ ipá àwọn olùkọ́ ọlọ́run bá báyìí ni wọ́n ṣe rí bákan náà a gbọ́dọ̀ bá pọ́lọ́run bá lékelá ní àwọn ìròyìn tá a fi àwọn ìròyìn nílẹ̀ fún ọlọ́run bá àwọn ìròyìn wọ̀nyí la fi mọ ọlọ́run bá yàtọ̀ sí ẹ̀dá àwọn ìròyìn lọ́lọ́run bá lékelá fi yàtọ̀ sí gbogbo ẹ̀dá pátá tó yẹ sí pé tó bá bi wá léèrè ní sí pé kán wá ròyìn ọlọ́run bá fún wa àwọn kankan bẹ táwọn fi ròyìn ọlọ́run bá pé ọlọ́run bá ní máa ń ló ní nǹkan báyìí ọlọ́run ọba ló ní nǹkan báyìí ilé tó yẹ pé kò tọ́ láti fi ròyìn ẹ̀dá kankan máa àyàfọ́ ọlọ́run ọba nìkan agbọ̀rọ̀ fèrè lẹ̀ bẹ́ẹ̀ káwá gbà yí gbogbo àwọn àyà àtàwọn hadith tó fi àwọn ròyìn rinlẹ̀ fún ọlọ́run ọba káwá gbà yí pé gbogbo àwọn ìtumọ̀ tí àwọn àwọn orúkọ àwọn láwùdù àwọn gbólóhùn tí àyà yẹn gbé wá káwá gbà yí pé gbólóhùn yẹn gangan òun náà lọ́lọ́run ọba àlíkẹ́ lágbàlérò káwá gbà pé ìtọ́lọ́wọ́n bá àlékẹ́ lá ń sọ yẹn gẹ́gẹ́ náà lọ́wọ́n bá àlékẹ́ lágbà lérò a gbọ́dọ̀ yí káwá sọ yí pé ìtọ́lọ́wọ́n bá àlékẹ́ láwú yẹn káwá yí kúrò lórí ìtumọ̀ tí ó gbajúmọ̀ nínú èdè tá a mọ̀ sí káwá yí sí nǹkan míì tó yapa sí nǹkan tí ọmọ hàn àbí nǹkan tó ń pé ọsáré máa ń wá sínú làákàyè yẹn nínú èdè nígbà tá a bá ti rí káwá gbé nǹkan yẹn kó bẹ̀ ká yí èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún bí àpẹẹrẹ ọlọ́run wà lékelá di pé òun ní yàdáì ọlọ́run bá lóun ní yádù méjì nínú lárúbáwá tó bá sọ pé yádù in tí ó wá sínú làákà èèyàn nínú ìtumọ̀ sí ò sí àtakò ń bẹ̀ òun náà ní ọwọ́ nǹkan tọ́lọ́run bá ní kíláàsì ìgbà lérò náà lélẹ̀ báyìí àwa gbọ́dọ̀ yí ìtumọ̀ yìí ká wá yí padà ká ni ká ní dẹ̀ra kò sígbà tí wọ́n dákọ̀ yájú nínú èdè lárúbáwá téèyàn gbàgbọ́yé rẹ̀ sí ní'ímà ní téèyàn kọ́kọ́ gbọ́yé náà ní kíni o ọwọ́ ní jẹ́ bẹ́ẹ̀ so ilé báyìí gbogbo àwọn túmọ̀ báyìí agbọ̀rọ̀ mọ́ fi onílẹ̀ fún ọlọ́run sifat àwọn òròyìn ọlọ́run báyìí agbọ̀rọ̀ fi onílẹ̀ fún ọlọ́run bá kí wá làwọn kọ̀wáì gbogbo àwọn òfin tí agbọ̀rọ̀ gbọ́yé tá a sì gbọ́dọ̀ máa tẹ̀lé níbi ìfi òfin ọlọ́run bá rinlẹ̀ òun náà ni pé ká gbàgbọ́ wípé gbogbo àwọn lọ gbogbo àwọn òròyìn ọlọ́run ọba àìlìyà ìròyìn tó ga ni kò sí ròyìn tó rẹlẹ̀ nínú àwọn òròyìn ọlọ́run gbogbo òròyìn ọlọ́run ọba pátápátá nǹkan tó ga ni ìròyìn tó ga ni kásìgbà pé gbogbo òròyìn ọlọ́run ọba sifatu kamali ìròyìn tó pé ni tó jẹ́ sí pé kò sí ìdínkù ń rárá kò sí àbùkù kò sí àlébù nínú ìròyìn ọlọ́run ọba bákan náà kágbà pé gbogbo ẹ̀ sífàtù mọ́dìhìn àwọn ìròyìn ní tọ́jọ́ sí pé ìròyìn ẹ̀yìn ọlọ́run ọba ni kìí ṣe ìròyìn tí ń kábùkù bọ́lọ́run a gbọ́dọ̀ fi nkẹ́kẹ́ tí ó máa kó àbùkù nínú ìròyìn a gbọ́dọ̀ fi ìròyìn ọlọ́run ọba a gbọ́dọ̀ fi nkẹ́kan tí ó máa já sí àbùkù a gbọ́dọ̀ fi ìròyìn kí làwọn ìtumọ̀ eléyìí òun ni pé kágbà yí pé ìròyìn kan ká tó fi rinlẹ̀ fún ọlọ́run ọba kágbà yí pé ìròyìn fi rinlẹ̀ fún ọlọ́run ọba lójú ọ̀nà tó pé fún bí àpẹẹrẹ ẹ ká mú sífàtul hayá ìròyìn pé ká ròyìn ọba pẹ̀lú kọba tí ń sẹ̀mí lọ́lọ́run ìròyìn yìí a lè fi ròyìn ọmọ ma adama náà ma ànábì adama náà ń sẹ̀mí àbí ọ̀sẹ̀ ni ẹ rí pé

irú ìsẹ̀mí ọlọ́run bá irú ìròyìn ìsẹ̀mí ọlọ́run bá àgbọ̀dọ̀ fi àgbọ̀dọ̀ fi ròyìn ẹ̀dá kankan mọ́ kí ni wá ní ìròyìn ìsẹ̀mí ọlọ́run bá tó fi yàtọ̀ sí ìròyìn ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ àmẹ́nẹ́bí adama tá a sì gbọ́dọ̀ ròyìn ọmọ ànẹ́bí adama pẹ̀lú ẹ̀ o ní pé ìsẹ̀mí ọlọ́run bá ìsẹ̀mí kẹni tó jẹ́ sí pé àìmọ́ bẹ ọ̀sájú ẹ̀ hayatu ọlọ́run bá ìsẹ̀mí kẹni tó kò sígbà kan rí tọ́lọ́wọ́n ọba àlékẹ́ lọ́sẹ̀ ni táwa sọ pé nǹkan kan ti ṣáájú ọlọ́run nǹkan kan ti ṣáájú rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba kò sí nǹkan kan náà kò wá sí ẹ̀dá náà tá a gbọ́dọ̀ ròyìn wípé irú ẹ̀dá bẹ́ẹ̀ o ń bẹ nígbà tí ò tí mọ̀ sí nǹkan kan wípé ẹ̀dá kan ń bẹ a gbọ́dọ̀ fi ròyìn ẹ̀dá kan wípé ẹ̀dá kan ń bẹ tó yẹ sí pé ìṣẹ̀mí rẹ̀ àìṣẹ̀mí ọ̀ṣáájú ẹ̀rí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ta lẹ́ni náà tí è ṣe pé àìsẹ̀mí lọ́kọ́ sáájú ẹ̀ síwájú kó tó máa bẹ huwa alladhi khalaqa al-mawta wal-haya nítọ́lọ́run bá àlékè lákọ́kọ́ dá òun náà ni pé àìmọ́ sẹ̀mí lọ́lọ́run bá àlékè lákọ́ dá nípò àwọn ọmọ àdébí ádámà ádám à ní máa bẹ tó mì pé ìsẹ̀mí wa hayatun naqisa ìsẹ̀mí tó dínkù ni torí pé ìsẹ̀mí yìí àìmá bẹ́ ti sáájú ẹ̀ kọ̀ máa bẹ́ gbà kan rí gbóògbà tí ọmọ ẹbẹ́ yẹn ṣe pé àdínkù nìyẹn kò pé nìyẹn tó nípa ọmọ ẹbẹ́ lásìkò kan dídínkù nìyẹn kò kọ̀mplìtì nìyẹn ẹ̀ tí ọ̀dà sáà nǹkan tó gbé lásìkò kan ẹ̀ ní rí nǹkan yóò pé ṣe ẹni sì àmọ́sẹ̀ ni ọlọ́run ọba ìsẹ̀mí tí ò ní bẹ̀rẹ̀ ni hayatun bila bidaya ìsẹ̀mí tí ò ní bẹ̀rẹ̀ ni pé ìjọ kan báyìí wá ní ọlọ́run ọba àdéjẹ́lá bẹ̀rẹ̀ ìsẹ̀mí rẹ̀ téèyàn bá ń tó bá ti níbẹ̀rẹ̀ ajẹ́ sí pé síwájú kó tó bẹ̀rẹ̀ àìmọ̀ bẹ́ńbẹ́ ń bẹ fún nǹkan yẹn ní tó bá ti lè níjọ́ tó bẹ̀rẹ̀ báyìí ṣe pé síwájú kó tó bẹ̀rẹ̀ yẹn ajẹ́ sí pé kọ̀ máa bẹ ńgbà yẹn àìbẹ̀ kọ́ ni ìgbà tó tó bẹ̀rẹ̀ ìgbà yẹn ló tó bẹ̀rẹ̀ sí máa bẹ ó mì pé àìbẹ àwọn kankan ti ṣáájú ẹ̀ àwọn kankan ti ṣáájú bíbẹ̀rẹ̀ àwọn kankan ti ń ṣáájú ẹ̀ máa bẹ síwájú kó tó ń bẹ kò sí kankan tó ṣáájú ọlọ́run bá máa bẹ ṣèròrú nípa ọlọ́run ba àwọn ìròyìn ọlọ́run ba làákà èèyàn lè gbé jàmáà èèyàn òròrú débi wípé èèyàn padà wá dúró ni ó ti kọjá làákà yọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ti lágbára ju làákà yọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ ó ti ju tí làákà yọmọ ẹ̀dẹ́ ènìyàn lè gbé lọ wípé ọlọ́run ba àlékẹ́ọ́lá kí wọ́n fẹ́ máa ronú pé ẹ̀dá kan ìjọ wo gan ọlọ́run ba bẹ̀rẹ̀ sí máa bẹ̀ náà kò làákà yọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run sàmàkánì nǹkan ò ní jẹ́ tó bẹ̀rẹ̀ ẹ dákun tí wọ́n bá fẹ́ fi sí làkàyàn sọ́takùn làkàyàn bí ò sí làkàyàn pé à kò sí tó kò níjọ́ tó bẹ̀rẹ̀ à pé kò wá níjọ́ kan báyìí pé nǹkan jọ ẹjọ́ tó bẹ̀rẹ̀ rẹ̀ kò sí ẹ ọ̀dà ìgbà tó pẹ́ tó pẹ́ tó pẹ́ tó pẹ́ tó pẹ́ tó pẹ́ tẹ wíwù ìgbà yẹn kí wá ló kí ìgbà wo gan ni nǹkan yẹn bẹ̀rẹ̀ náà wàláì kò sí bìdáyà fún bẹ̀rẹ̀ fún ìṣẹ̀mí ọlọ́run kò sísẹ̀ yẹn tó rí bẹ́ẹ̀ nípa pé ìròyìn ọlọ́run bá a lè fi ròyìn ẹnì kankan ẹ dákun tá a lè fi ròyìn ẹnì kankan pé lẹ́yìn ọlọ́run bá ẹnì kan náà ń bẹ tí ò sí bẹ̀rẹ̀ fún kò sí wà lọ́ọ̀dì tẹ́fìmọ́ sọ pé a gbọ́dọ̀ ròyìn ọlọ́run bá pẹ̀lú ròyìn ẹ̀dá nìyẹn bákan náà ṣe wá rí ìṣẹ̀mí ọlọ́run bá ìṣẹ̀mí tí ò ní lópin ni ìṣẹ̀mí tí ò ní ṣe kí ni o ìṣẹ̀mí tí ò ni àmọ́sẹ̀mí gbogbo ẹ̀dá ni gbogbo tó ni kó lópin nítọ́lọ̀ ọba àlékí ló fi lópin ní pé kò ní bẹ̀rẹ̀ nítorí ẹ̀ ní sópin fún sẹ̀mí ọlọ́run ọba yóò máa sẹ̀mí lọ bẹ́ẹ̀ gbére ni nítorí pé àyè máa bẹ ọ̀sáájú bíbẹ̀rẹ̀ kò sí ẹ̀dá náà láyé ọlọ́ni gbogbo emi patapata gbogbo ọlọ́run ọba nìkan yóò ṣẹ́kù ọba tó ní wájú ọba tó ní gbangba wájú tí ọjọ́ tẹ̀dá Dhul Jalali wal Ikram ọba tó gbangba ọba alápẹ́ ọba ọba ọlọ́rẹ ó nìkan ní ọmọ abẹ jamaa sẹwárí lẹ́yìn ọlọ́run yìí ọlọ́run ọba àríkẹ́ lánàá tó wá jẹ́ kó yíwa yí pé àwọn nǹkan méjì kan náà ń bẹ tí ọmọ abẹ tí ò ní tán láláyé o àwọn nǹkan méjèèjì yóò máa bẹ máa dàkọ́ ìláhì yóò máa bẹ pẹ̀lú bí ọlọ́run bá ní abadal abidi títí láíláí nìkan yóò sì máa bẹ àmọ́ nǹkan méjì yẹn níbẹ̀ ní tó fi yàtọ̀ fọ́lọ́run bá nìyẹn kò sí nǹkan kan láyé tí ìròyìn ẹni jọ tọ́lọ́run bá ṣe ń pé ẹ̀rùn pọ́lọ́run bá náà nílòpin a ní nǹkan méjì kan náà tó ń lò nílòpin àmọ́ bí tí ò ti fi síbò ní pé ni nǹkan náà aljannatu wan naru iná àtàlìjẹ́nà ẹ̀dá ọlọ́run bá ní wọ́n wọ́n ní bẹ̀rẹ̀ ọlọ́run bá dá wọn àmọ́ ọlọ́run bá yìí ṣẹ̀dá kò sẹ́ni tó dá ọlọ́run ọlọ́run ò sì dára rẹ̀ ẹ̀ tí ọ̀dà sáà kò sẹ́ni tó dá ọlọ́run ọlọ́run ò sì dára rẹ̀ ọlọ́run bá adékẹ́lá àyíbẹ́ òfin ṣáájú bíbẹ̀ rẹ̀ àmọ́ àlìjẹ́nà àti iná ẹ̀dá ọlọ́run bá ní wọn àsìkò kan bẹ rí tí wọ́n ti máa bẹ kó tó pọ́ ọlọ́run bá dá wọn àmọ́ láìjọ́ tọ́lọ́run bá ti dá wọn wọ́n máa bẹ lọ bẹ́ẹ̀ ni wọ́n ní lópin láíláí méjèèjì wọn ní olókùn láíláí nítorí pé ìṣẹ̀mí tiwa yìí náà ìṣẹ̀mí wa yìí náà padà yí padà táà máa padà bẹ lọ gbére táà ní kú mọ́ láíláí òun bá ti wa dìde nínú sàárè wa báyìí lọ́jọ́ pé dàkìyàmà ọlọ́run ọba àlejò ló ní maut malak áńgẹ́lì áńgẹ́lì tí pani tọ́lọ́run ọba àlejò lágbé iṣẹ́ ká máa gbẹ̀mí áńgẹ́lì tọ́lọ́run ọba àlejò lágbé lọ́wọ́ ọlọ́run bá wà ní kẹ́mú wá lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà kẹ́lẹ̀ bá ń ké gbogbo kan ní òkú ní àwòrán àgbò àwòrán àgbò ní òmù wa ọlọ́run bá wà ní kẹ́ dù wọ́n wà dú mọ́lákùlì mọ́t láwòrán àgbò ọlọ́run bá ní kẹ́lẹ́ wà sọ pé ya ahlal janna ẹ̀yin àmà gbogbo ẹnikẹ́ni tó wáyé bá rẹ̀ láì jẹ́nà kò só pè máa wò yóò sì máa gbé bẹ̀rẹ̀ gbére ni o ọlọ́run ni yà áàlẹ̀ náà ẹ̀yà ara náà èèyàn máa náà o ẹwù àti pa ikú o kùlùd ẹ máa gbé bẹ̀rẹ̀ gbére bọ́lá maut kò sí kú mọ́ ẹ máa bẹ̀ lọ bẹ́ẹ̀ gbére ni ìsẹ̀mí tiwa náà sì ń padà bọ̀ wá rí bẹ́ẹ̀ kò yé báyìí sì ìròyìn ọlọ́run ọba nìyẹn ìròyìn ọlọ́run ọba ni pé ìsẹ̀mí ọlọ́run ọba ló pé nítorí pé ìdí tá mọ̀ kó pé

àwa gbogbo ń tábà tí wọ́n fẹ́ fi rinlẹ̀ fún ọlọ́run ọba níròyìn ojú ọ̀nà tó ga jù báyìí ni tábà fẹ́ fi ilmu ìròyìn ìmọ̀ rinlẹ̀ fọ́lọ́run ọba inú ìròyìn ìmọ̀ tá fi rinlẹ̀ fọ́lọ́run ọba ó ní bẹ́ká gbà yìí pé ìmọ̀ ọlọ́run ọba yìí àìmọ̀ kan ṣáájú ẹ̀ káwá sọ pọ́lọ́run ọba ní pé láti ó ti bẹ lásìkò kan rí kọ̀mà ìgbà tó yá ní nǹkan padà wá bẹ̀rẹ̀ sí máa hàn sí lọ́padà wá bẹ̀rẹ̀ sí máa mọ̀ èèyàn ti ṣe kèfèrí sọ́lọ́run ọba nìyẹn kò sígbà kankan rí tọ́lọ́run ọba ìlékẹ́ láti ń bẹ tí ọmọ àyèmàká tó kéré bí ọmọ náà gún báyìí kò sínú mọ́ ọlọ́run pé ah, àmọ́ náà ọba bó ṣe wá nímọ̀ tó nǹkan yìí ní òye ọlọ́run nǹkan yìí lọ pamọ́ fọlọ́run kò sí nǹkan náà tó pamọ́ fọlọ́run ọba inna Allaha la ya'zubu anhu shay'un nǹkan kan ò pamọ́ sọ́lọ́run ọba inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis samawat ọlọ́run ní kò síwájú kí ó tó dá ayé àti kó tó dá wa ló ti nímọ̀ nípa gbogbo nǹkan pátápátá àti gbogbo tí ó máa ṣẹlẹ̀ lásìkò kọ̀ọ̀kan àti níṣẹ́jú kọ̀ọ̀kan kódà iye òjò tí ó rọ̀ láìjọ́ tó ọlọ́run bá àdíjẹ́ láti dáyé ìta yóò fi parẹ́ iye kíkẹ́ òjò tí ó kànlẹ̀ ọlọ́run bá mà iye ẹ̀mí tí ó wáyé àtẹ̀mí tí ó kù iye omi táàmù kọ̀pá ń fọ́lọ́run bá òun táàfikú àti gbogbo ẹ̀dẹ́ ọlọ́run bá

kó tó papọ̀ dèlùbọ́ tó pọ̀ yẹn àwọn nǹkan wẹ́wẹ́wẹ́ lọ́papọ̀ tó dèlùbọ́ tó ẹgbẹ́ ta bá bẹ̀rẹ̀ sí máa kú á mọ̀ rí bó ṣe wẹ́tó gbogbo bó ṣe wẹ́tó yìí dèdè tó wẹ́tó báyìí tá ayé ọlọ́run bá mọ̀ yàtọ̀ fún odidi oúnjẹ dèdè tó wẹ́tó bá ṣe mọ jẹ ń tó kéré jù iye ń kárẹ̀ ọlọ́run mọ̀ kò sí nílé gbogbo nǹkan wá tá ọlọ́run bá mọ̀ wá mi ọlọ́run àmọ́ gbogbo ọmọ nẹ́bí adamu gbogbo ẹ̀dá pàwátá síwájú ká tó mọ̀ aláìmọ̀ ni wá fàdínsánù láyú lẹ́dù àìlìmọ̀ wọn bíyàn kẹkẹ ló ní mímọ̀ láíláí ni àwọn àfáà fi jẹ́ kọ́ ayé pé al'aslu fi insani aljahala ìpìlọ́mẹ̀ dénìyàn ní pé aláìmọ̀ kan ni wá nígbà tó yára bẹ̀rẹ̀ sí mama kò yí báyìí nìsí wallahu alladhi akhrajakum àwọn ọlọ́wọ́ bá lámú yín jáde láti inú kùn ya yín níjọ́ tí wọ́n bí yín la ta'lamuna shay'a ẹ̀ nímọ̀ nípa nǹkankan o kò sí màkà pẹ̀lú yín nígbàtẹ́ délé ayé láti bẹ̀rẹ̀ sí máa kọ́ yín alladhi a'ta kulla shay'in khalqahu thumma ada lẹ́yìn náà lọ́wọ́ bàrí kíláàsì bẹ̀rẹ̀ sí máa fi nǹkan máa wá bó ṣe máa mú ọyàn ní bó ṣe máa ṣe nǹkan báyìí ní sọ̀rọ̀ ohun tọ́lọ̀ ń dá fún ọ bó ṣe bẹ tó yẹ́ sí pé wọn kí ń kọ́yàn ọlọ́run ọba àríkẹ́ yọ́mọ̀ fi mọ̀yàn bẹ́ẹ̀ ni wọn kí ń kọ́yàn ìmọ̀kásí ń bẹ tánpè ní kásìdí èyàn máa ń kọ kó tó mọ̀ ni khairukum man ta'allama al-Qur'an tàbí fi ní ẹn tó lóore jù ni wà lámà títí wá ń kọ́ àwọn èèyàn ó mi pé yóò tó máa kọ́ àwọn èèyàn làwọn yóò fi mọ̀ so ìmọ̀ so yẹ́ báyìí

èèyàn tó bá jẹ́ professor in mathematics tẹ́ bá pé dásọ̀rọ̀ mẹ́sìn kò ní mọ̀ kankan parẹ́ o kọ́ ni wàláì kò ní mọ̀ mathematics yẹn lọ kò sí bó ṣe lè gbárí tó kò ní nípa ìmọ̀ mẹ́sìn kò ní nípa ìmọ̀ ṣègùn mathematics ni ó mọ̀ èèyàn tó bá jẹ́ professor nínú biology tó jẹ́ professor nínú biology kò ní mọ̀ kankan kò ní nímọ̀ nípa geography o kò yí báyìí kò sí ní nímọ̀ nípa economics tó bá ń sọ̀rọ̀ economics wọn ní pèdá sí torí pé kèsé kìíní kò nímọ̀ nípa rẹ̀ kò ní híbrọ̀ nípa rẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn alimta shay'an ọmọ nkẹ́kẹ́ ni wà ghabat anka àṣíyà nǹkan tó sì pọ̀ àbí ọlọ́run bá ní àfún yín nínú mà àyàfi díẹ̀ díẹ̀ náà la fún yín ló fi jẹ́ sí pé ọlọ́run bá àdékẹ́ọlá kò sí wá lójú kòkòrò ká máa tọrọ àlékún lórí nǹkan kan jorí ìmà lọ wa qur rabbi zidni ilma ìlà náà understand ìmọ̀ ọlọ́run bá nìkan ni ló ìmọ̀ ọlọ́run bá nìkan ló pé lọ́lọ́ kíríkà gbogbo nǹkan kò sí táwà sọ pé à ah, ibi tọ́lọ́run bá gúdù sí ni tọ́lọ́run bá mà ní sẹ́rí tó bá ti dirú nǹkan báyìí ọlọ́run bá ọmọ nǹkan pa rẹ̀ o ah, a'udhu billah gbogbo nǹkan yányán ọlọ́run bá mà ìmànú tàbá fẹ́ fìròyìn ìmọ̀rin ilẹ̀ fọ́lọ́run bá eléyìí báyìí kò sẹ́ni tá gbọ́dọ̀ fìròyìn pé à ah, kò sí tí ọmọ gbogbo nǹkan lọ́mà tẹ́yẹ bá ti fi rú ẹnìkan irú ìròyìn bẹ́ẹ̀ ròyìn èèyàn èyàn ti sí ẹbọ nìyẹn nínú sífà ẹ ti fi èyàn ẹ ti fi dọ́gba Ọlọ́run nìyẹn ìtẹ́pẹ̀ ní ṣékún fi sífì asma'i wa sifati nìyẹn kìí sábà yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé náà bá ní ẹ agbọ́dọ̀ sí tàwíìdù Ọlọ́run ọba níbi níbi ni pé ìròyìn tá a bá fi ròyìn Ọlọ́run ọba kágbà yí pé kò sẹ́dá náà ta lè fi ròyìn kódà ká sọ pé èèyàn nímọ̀ kò túmọ̀ sí pé ìmọ̀ rẹ̀ bí tọ́lọ́run ọba lórí ìmọ̀ tọ́lọ́run ọba nílẹ̀ fọ́lọ́run a fi nílẹ̀ fún èèyàn láìláìkọ̀ sẹ́ni tó lè marú ẹ̀ inú ma táà gbọ́dọ̀ fi rinlẹ̀ fún èèyàn ni máa kọ̀kọ̀ ọlọ́run bá ní kálọ́mà gbogbo ẹnikẹ́ni tó bá fi rinlẹ̀ fún èèyàn kó ní máa kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run bá rú níbẹ̀ ti ṣẹbọ nìyẹn so tó máa ń sọ wípé tawhidullahi fil asma'i was sifat ìtumọ̀ tán sọ nìyẹn pé ká mọ ọlọ́run bá lọ́kan lábára àwọn àròyìn ọlọ́run bá àtàwọn orúkọ rẹ̀ ká gbà páwọn àròyìn ọlọ́run bá yìí kò sẹ́dà kankan tó lè tá a lè fi ròyìn ẹ̀mọ́ láíláí kò yé báyìí nìsín kò sí ẹ̀dá kankan mọ́ tá a lè fi ròyìn ẹ̀ gbogbo ròyìn tẹ́ bá ti wá mú bẹ́ẹ̀ ni ọmọ rí

nítorí kọ́lọ̀wọ̀n ọba àlékẹ́lá lè fi kó lè fi hàn àwọn èèyàn torí pé síwájú kọ́lọ̀wọ̀n ọba àlékẹ́lá tó dá o ọlọ́wọ̀n ọba mọ́ tí yóò jẹ àkíbà ẹ̀wọ̀n ẹ̀sán ẹ̀kọ́ àwọn bá pàdé inú Al-Qur'an ibi tọ́lọ̀wọ̀n ọba àlékẹ́lá sọ pé ọlọ́wọ̀n ọba ni wala ya'lamanna Allahu alladhina sadaqu nítorí kí ọlọ́wọ̀n ọba àlékẹ́lá àwọn nítorí kọ́lọ̀wọ̀n ọba àlékẹ́lá lè bá àmà àwọn tí

àmọ́ wàlẹ̀ àìlàmẹ́nà lọ́hùn bẹ̀rẹ̀ ni pé kọ́lọ̀wọ̀ ọba àlékẹ́ láti fi hàn àwọn èèyàn tó pamọ́ sí pé ẹni tẹ́ pé onímẹ́ni òdodo yìí ni ọlọ́run bá wà fàdánwò kan kẹ́lẹ́bà mọ̀ mọ̀ pé kìí ṣe bá ọba lẹ́fì mọ̀ pé ń tàn yìí ni ọlọ́run bá àdánwò kò sí ìkẹ̀kẹ́ tó pamọ́ sọ́nà ẹ̀ tí rí mi gbọ́ ilé ìbáyìí òfin alákọ̀ọ́kọ́ nìyẹn mo rò pé ibi iná lálá ń fàní àti dúró sí àti ìdébí òfin tó ní ṣe pẹ̀lú àyà tá ń túbẹ̀ o òun náà lòfin ẹlẹ́ẹ̀kejì mọ́ padà fún wa àmọ́ nítorí àsìkò inshallah ibi iná láti máa tẹ̀síwájú lọ́la ṣé báyìí nísìn òfin ẹlẹ́ẹ̀kejì eléyìí tó ẹ́ pé òun láàfi gbàgbọ́ iye àyà tí à ń tú lọ́wọ́ yìí ibẹ̀ láti bẹ̀rẹ̀ ńlá pẹ̀lú ògùn ọlọ́run ọba nínú àwọn òròyìn ọlọ́run ọba tá a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọlọ́run ọba àmọ́ pẹ̀lú òfin kejì tó yẹ ní sí abẹ́lọ́run ọba àlékẹ́lá kó fún wa ní àgbọ́yé Islam abẹ́lọ́run ọba àlékẹ́lá kó fún wa ní àgbọ́yé Al-Qur'an abẹ́lọ́run ọba kó mú wa dúró déédéé lórí Islam la ilaha ant astaghfiruka wa atubu

ó wá rán màláìkà náà lọ náà màláìkà wọn ti ní wọn á kúrẹ́ àdánìkò àbí kí n bọ́ ni mo ṣe bú nù torí pé ẹni tó wá kú yẹn wọn jọ àti tó wá kú yẹn wọn á ní kí n máa pa àwọn tó wà fi ilé ìdá ìjẹ́ bí ìjẹ́ ìtàn wà báyìí àbí. ìtàn tí wọ́n sọ yìí ìtàn tó gbajúmọ̀ dáadáa ni tó yẹ sí pé àwọn aláìmọ̀kan máa sọ bẹ́ẹ̀ àmá ìtàn yìí ìtàn tí ò yẹ kí mùsùlùmí máa bá wọn sọ ni nítorí wípé ìtàn yìí kó àbùkù bá wọn màláíkà ó sì kábùkù bá ọlọ́wọ́n ọba ìtàn yìí ó mú àwọn ìran ìṣekè fèrí sọ́lọ́wọ́n ọba dání alákọ̀ọ́kọ́ òní pé wọ́n nígbà tọ́lọ́wọ́n ọba àdíkẹ́ ọlá lẹ́nu wọn lọ́hùn wọ́n nígbà tọ́lọ́wọ́n ọba àdíkẹ́ láfẹ́ dá anabi adam aleyhi salatu salam pẹ̀lú yẹpẹ̀ ọlọ́wọ́n ọba àlékelá wá rán àwọn màláìka pé kán lọ bu yẹ̀pẹ̀ wa tọ́lọ́wọ́n ọba àlékelé fi ṣẹ̀dá anábì adam alayhi salatu salam gbogbo àwọn màláìka ni wọ́n lọ láti lọ gbìyànjú àti bu yẹ̀pẹ̀ àmọ́ yẹ̀pẹ̀ ọgbà fún wọn láti rí wọn bù láti rí láti róhun bù málákù kan ló wá sagídí gbogbo àwọn yòókù padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọn láwọn orí bu ọlọ́wọ́n o kó tó wá di pé ọlọ́wọ́n ọba àlékelá wá rán málákù lè mọ̀ òun lọ́wọ́ àríkù tó alákọ̀ọ́kọ́ in tó túmọ̀ sí ni pé ilẹ̀ ó ń kọ àṣẹ ọlọ́run ọba torí pé ọlọ́run ọba àlejò láàárín àwọn màláìka kan wá bu iyẹ̀pẹ̀ ilẹ̀ ilẹ̀ wá ń yarí fún àwọn màláìka pé kán má rí òun bù so yíba ní sìn èròǹgbà ọlọ́run ọba tọ́lọ́run ọba àlejò láfẹ́ kó ṣẹlẹ̀ ilẹ̀ ló wọ̀n fẹ́ bẹ̀ subhanallah so yíba ní sìn eléyìí báyìí ìṣe kèfèrí ni sí ọlọ́run ọba ká sọ pé ilẹ̀ ń yarí mọ́nà ọba lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ìfàbùkù kan àwọn màláìkà ni pípé àwọn màláìkà wọ́n wá padà lọ bá ọlọ́run ọba páwọn òrísí ọlọ́run ọba jẹ́ àwọn òdùbìlà tọ́nà ọba àdékẹ́ ládà ìjẹ́ kó yẹ wọn wípé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn iṣẹ́ tọ́nà ọba bá ti rán wọn báyìí wọ́n jẹ ní o àrí jẹ́ òsì ń o wọn kì í yapa àṣẹ ọlọ́run ọba so ìfàbùkù kan àwọn ni ìfàbùkù kan àwọn ni kúfùrù ni ẹlẹ́ẹ̀kẹta ìfàbùkù kan ọlọ́run ọba fún rẹ̀ ni pé ọlọ́run ọba àlékẹ́ ọlá kò tó àṣẹ pa lórí ilẹ̀ òyìn tó àṣẹ pa fáwọn màláíkà ṣé báyìí nísìn ọlọ́run ọba sì ń ráwọn màláíkà níṣẹ́ tágbára wọn ò ní ká ṣé báyìí nísìn ṣùgbọ́n àwọn eléyìí báyìí ọ̀rọ̀ ìmọ̀kan ni so kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá so yíba ní sè so malakul maut ní pé òun ló padà wá rí ilẹ̀ bù òun ló padà wá ṣe gbá òun ló padà wá sàwò so nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé òun náà ni wá ń pààyàn so ilé báyìí ọ̀rọ̀ jákujàku ní kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ nínú Islam naam malik salam. ìbéèrè tèmi ìbéèrè pé káwọn ọmọ ní àníyàn pé èèyàn ń ṣèyàn tí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ah, tó wọ́n dé ápẹ́ lágbájá ní sinmi. ok naam. ṣé ìjọba wọn ṣe é ṣe bẹ́ẹ̀ àbí ẹ̀ẹ́dá mi. naam ìbéèrè wọn ni pé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn èèyàn wípé kama ńlá ni àpé lágbájá ní ṣe mí wọ́n ní ṣerù nǹkan báyìí ṣé ó máa ń súnmọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ téèyàn kan máa ṣe yàn àbí iṣẹ́ èṣù ni máa pín ìdáhùn rẹ̀ sí méjì alákọ̀ọ́kọ́ ni pé ìgbàgbọ́ mùsùlùmí ibi tó dúó lé lórí òun náà ni pé ká pé ẹnìkankan ò lè fi aburú kàn wá ẹnìkankan ò lè ṣe wá bẹ́ẹ̀ lẹ́nìkankan ò lè fún wa ní oore àyàfi nítorí bá ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run nìkan ló lè fa aburú kàn yàn ọlọ́run nìkan ló sì lè fún yàn lóore lànàbí sallallahu alaihi wasallam fi ń sọ fún ibn abbas ó ní wa'lam anna al-ummata law ijtama'at lọ́ọ̀mà wípé tí gbogbo ayé pátápátá gbogbo àlùmọ̀ yányán tó bá kóra wọn jọ kìí ṣe nìkan mọ́ àtòsó inú wọn àtàjẹ inú wọn àtẹmẹ̀rẹ̀ inú wọn àtẹlójúkójú inú wọn gbogbo wọn yányá àtẹnire inú wọn àtẹnibú inú wọn ó wá pa ọ̀pọ̀ lórí ìwọ nìkan ala yanfa'uka bi shay'in nípa àwọn bẹ́ẹ̀ sí ọ láǹfààní gbogbo agbára wọn náà sà anábì lam yanfa'uka anábì ni wọn lè fún ọ lè láǹfààní sí ọ illa bi shay'in qad kataba Allahu àyàfi tọ́lọ́run ọba àdékẹ́lá bá ti kádàrá látọ̀dọ̀ ọlọ́run bá pé ọba òun nìkan ni ọlọ́run nìkan ló lè sí ọláǹfààní ọ̀dọ̀ ọlọ́run nìkan ló sì lè wá tán bá gbìyànjú ẹ̀ wọ́n gbìyànjú ni wọ́n lè rí ṣe wa anna ummata law ijtama'at kó ìṣúlọ ọmọ kí tàbí umma bá tún kó lọ́jọ́ náà ala yadurruka bi shay pọ́n bẹ́ fi ìnira kàn ọ́ wọ́n bẹ́ kò sí nǹkan tí yàn alágbára láti ṣe fún yàn kódà kí gbogbo ayé kóra jọ lẹ́mí ẹ̀dùnrú alẹ́bí ni wọn lágbára illa bi shay'in qad katabahu Allah qad katabahu Allahu alayk àyàfi tọ́lọ́wọ́n bá àdékẹ́lá bá ti kádàrá ẹ̀ lé olórí pé látọ̀dọ̀ náà bá dó ti wá lọ́yà kù tẹwàrí gbogbo tí bá ń bá àyàn láburú wa ma asabakum min musibati gbogbo a musíbà tó bá bá yín látọ̀dọ̀ Ọlọ́run bá dó ti wá fọ́bímọ̀ kásábàtì àìdíkùn ọwọ́ ara yín náà lẹ́sí fífà tọ́lọ́run bá dìkẹ́ fi ṣe bẹ́ẹ̀ fún yín wọ̀nyí àìfún wọn kẹfẹ́ kódà ọlọ́run bá dìkẹ́ láàmú sàmójúkú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni tí ì bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá gbogbo aburú tí yẹn ṣe lọ́run bá dìkẹ́ fi àjẹyàn ni ọlọ́run bàbá ti sẹ́nìkan kú lórí ilẹ̀ wọn. naam kò sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pé ẹnìkan ní ń ṣe mí ẹnìkan ní ń fa ara ìkàn mi téèyàn bá sì bẹ́ẹ̀ ìyẹn ti ṣẹbọ nìyẹn torí pé iṣẹ́ ọlọ́run ọba tó ẹ̀kọ́ ọlọ́run ọba nìkan ní ń ṣe tá a gbọ́dọ̀ gbà pé ọlọ́run ọba nìkan ló ní kápá àti kò bá làákàyè mu fún bí àpẹẹrẹ jẹ́ kí fún yín lápẹẹrẹ nsìn tó bá yẹ pé èèyàn máa ń ṣe èèyàn ní tí ìṣe pàtó ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá fún bí àpẹẹrẹ nsìn ọlọ́run ọba àlejò náà fẹ́ kí èèyàn máa wà lálàáfíà ẹ̀dá kan ọ̀wá fẹ́ kí èèyàn wà lálàáfíà wọ́n fẹ́ fà ìrẹ́ kan yàn ọlọ́run ọba àlejò fẹ́ kí èèyàn máa wà lálàáfíà ẹ̀dá yẹn wá gbìyànjú àárẹ̀ wá fi kàn ó túmọ̀ sí pé èròǹgbà tiẹ̀ lékè tọ́lọ́run agbára tiẹ̀ ju tọ́lọ́run ọba lọ nìyẹn tó bá wọn méjì náà jọ ń gbìyànjú ọlọ́run ọba àlejò fẹ́ kọ̀ wà lálàáfíà ẹni sì fẹ́ dà láfíà rẹ rú àmọ́tẹ́ni ìlọ́padà á borí tọ́lọ́run ajẹ́pẹ́ ní ẹ ti lágbára jọ náà lọ sẹ́nìkan bẹ́ẹ̀ tó lágbára jọ náà lọ ibi tá a fi mà nìyẹn pé kò sí ẹ̀dá kankan tó lè fi àyàfi tọ́lọ́run bá lẹ́gbẹ́ bá fi kàn yàn tọ́lọ́run bá lẹ́gbẹ́ bá fẹ́ àlàáfíà fún yàn kò sẹ́ni tó lè fa àárẹ̀ kàn yàn láíláí tọ́lọ́run bá lẹ́gbẹ́ bá sì fẹ́ àárẹ̀ fún yàn kò sẹ́ni tó lè wòyàn sàn láíláí ìgbàgbọ́ mùsùlùmí gbọ́dọ̀ dúró síbẹ̀ àmọ́ sáwọn yẹn wá ibi tí èyí tó tó wà ibi tá a tó gbọ́dọ̀ gbàgbọ́nù pé sáwọn aláburú ń bẹ sáwọn tí ń saburú ń bẹ àbí wọ́n sí wọ́n ń bẹ àmọ́ wọn lè ra burú ṣe wá ní tá a gbọ́dọ̀ gbàgbọ́ nìyẹn àmọ́ pẹ́pọ̀ sáwọn tí ń saburú tí wá ṣe wọ́n mọ̀ wá saburú tòótọ́ tí wá saburú yẹn gbà míì yóò mọ̀ wá ní ìlàpá lórí ara ọmọ yìí ní pé ẹ́ síbẹ̀ sí láwọn kárẹ́ ṣe ni anábì ńkọ́ síbẹ̀ ìjọ ibi muawidatan kulu wallahu kulu a'udhu bi rabbil falaq àti kulu a'udhu bi nas ṣèbí tọ́ba tó fi ṣẹ̀kalẹ̀ ní kí wọ́n sàṣà nábì ni ó sì rán àwa ni ẹ̀yà lóòótọ́ ni ìgbàgbọ́ mùsùlùmí dórí wípé àwọn tí àwọn alásàsí ń bẹ àwọn èèyàn bú ń bẹ tí máa ń saburú àmọ́ gbogbo bá ṣe ń sàṣìyàn tó yẹn kò lè ràn yàn àyàfi tó bá ti wá látọ̀dọ̀ Ọlọ́run bá tẹ́ bá wá lè rí tẹ́ bá wá sàṣìyàn tó bá wá ràn ẹ mọ̀ pé ẹni yẹn gbìyànjú ni òun ló gbìyànjú àmọ́ Ọlọ́run bá ló mú wá bẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run bá ní nǹkan yẹn ti wá Ọlọ́run bá lágbọ́dọ̀ máa fi tì pọ́ Ọlọ́run bá

ìgbà míì ọlọ́wọ́ bó lo májèlé àbáwọn nǹkan míì ọlọ́wọ́ bá lè lò bán ọlọ́wọ́ bá lè lò kú nǹkan kan yóò ṣàjẹ́ sábàbí fún ikú téèyàn sùn bẹ̀tí ikú gangan ẹ̀mí bíbọ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ló ti wá sábàbí ni nǹkan yẹn jẹ ẹ̀ tí ọ̀nà sáà bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn náà ọlọ́wọ́ bá máa ń lo ọmọ èèyàn ní sábàbí sẹ́ńpọ́ ọlọ́wọ́ bá máa ń lo ọmọ èèyàn ní sábàbí àti gbẹ̀míyàn tàbárì èèyàn kan ní sí tó bá ṣúùtì èèyàn tó fi kú sẹ́ńpọ́ lóhun lọ́pàá sábàbí lọ́jẹ́ ẹ̀ tí ọ̀nà sáà máa ń sìn ẹ̀hẹ́n tí ọlọ́wọ́ bá lò ní ẹgbẹ́ bọ́lọ́wọ́ bá ti máa ń lo mọ́tò ní sábàbí ẹjẹ́ bọ́lá ọba àdékẹ́lá ṣe máa ń lo kìnìún ní sábàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó lè pààyàn òye bá ní sí bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan ní sábàbí ṣe ebi ọlọ́run ọba ní mọ wá ayo kéèyàn yó ọlọ́run ọba ní mọ wá àmọ́ tọ́lọ́run ọba àdékẹ́lá fi ṣe sábàbí kéèyàn yó olójẹ oúnjẹ nìyàn jẹ ìdẹ̀lẹ́ lọ́run ọba àdékẹ́lá fi ayo sí wàláyé téèyàn bá jẹun tọ́lọ́run bá ni yó mo fọ́ ọlọ́run bá búra kódà ìyẹn lè jẹ gbogbo oúnjẹ ilé ayé téèyàn ní sẹ́rí kìí so oúnjẹ ní yíyó ọ̀tọ̀ ní yíyó ọ̀tọ̀ ló jẹ ẹ̀ tí wọ́n dásáàn wallahi mo fọlọ́ bàbúrà ọ̀tọ̀ ní omi ọ̀tọ̀ ló ń gbẹ ọlọ́run bá kàn fi sábà bí rẹ̀ ń gbẹ sára omi ni téèyàn bá mu mígbà mi tọ́lọ́run bá àlékélọ̀ bá fẹ́ rẹ̀ ń gbẹ yìí ò ní rẹ̀ ń gbẹ ẹ̀ tí wọ́n dásáàn nítorí ẹ̀dẹ̀dẹ̀ omi téèyàn mú gbà mi téèyàn fi tó ń gbẹ fi rẹ̀ ìgbà méjì ni ẹ mumi mumi wallahi òǹgbẹ òní lọ ẹ kàn mọ̀ nípa ti satisfied ẹ ti understand ìgbà míì ní máa ń ṣẹlẹ̀ ẹ mọ̀ mumi mumi báyìí ìgbà tó bá yá ẹ ní mú mọ́ wallahi òǹgbẹ òsì máa gbẹ̀yìn ó dìgbà tẹ bá torí òun omi kan ìgbà míì ó dìgbà tẹ bá torí omi tútù kódà tẹ bá romi tútù díẹ̀ báyìí ìgbà ẹ lòǹgbẹ yóò tó lọ ẹ bá wa ti mumi tí oṣù tútù kódà kó ti ẹ kàn rí pé ah, àwọn kó ti fẹ́ gbé mi ìlé mumi mọ́ ni bẹ̀t òǹgbẹ sì ń gbẹ mi ẹ ti understand so ìtafẹ́fà yọ̀ bẹ̀ ni ìgbà míì ọlọ́run bá máa ń lo ẹ̀dá ní sábàbí àmọ́ iṣẹ́ gangan tí ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá àmọ́ ìnàbí adama ọ̀dọ̀ náà ló ti wá sọ̀rọ̀ náà lágbọ́dọ̀ máa fi tì sí kí ọlọ́run bá ní wó yẹn sàn ọlọ́run bá ní wó yẹn sàn àmọ́ ọlọ́run bá nìkan láti sábàbí ìwòsàn sára ogun nítorí ẹ̀ àní ní àà ah, paracetamol ló jẹ́ ń gbádùn o ah, ah, ọlọ́run ló jẹ́ ọgbádùn àwọn paracetamol ló lò lọ́lọ́run bá lò ń sábàbí àmọ́ ọ̀dọ̀ ta làlàáfíà ti wá paracetamol ni nítorí ẹ̀ jẹ́ pé àrùn téèyàn ló ń gbà míì téèyàn tó séèyàn one million sí gbà oògùn míì lọ́lọ́wọ́n bá lè kéré ó fi sábà bí ìwòsàn rẹ̀ sí lẹ́wà wípé ah tẹ́ bá ti wá ló parasamọ́ tí ọ̀lọ́ o ajẹ́pẹ́ ẹ̀ lọ lo fẹ́ńsíìkì ẹ̀ tí understand ìgbà ńlànà sì ní ìlú tó ṣe yíò parasamọ́ náà lẹ́nu tí ò lọ ọlọ́run òfin ẹ sábà bí ìwòsàn sára parasamọ́ mọ́ ń bẹ̀ ẹ̀ nìyẹn fẹ́ńsíìkì lọ́lọ́ tó fi sínú ẹ̀ tí understand ìwòsàn gẹ́gẹ́ lọ́nà ló ti wá so ọlọ́run bá kàn mọ́ fi sábà bí síbi tí ó bá pọ̀ ní so yí báyìí so ìgbàgbọ́ mùsùlùmí nìyẹn wàhálà ìṣẹ̀lá. nípa ọkùnrin tí tí àwọn kan máa ṣàbò fún yẹn tẹ́tẹ̀ nǹkan wá halẹ̀ mọ́ yẹn pé òun pààyàn bí òun fi àbò kàkà sí èèyàn lè máa lọ bẹ ewu ẹni bẹ́ẹ̀. a èyí lè bẹ torí pé kò ní ìkáwá lórí nǹkan tó ń sọ yẹn èèyàn kan halẹ̀ mọ́ yẹn pé ó sì rí òní díjọ́ méje téèyàn bá ti lọ ń bẹrú èèyàn bẹ́ẹ̀ èèyàn ti ṣẹbọ nìyẹn bí a máa wo ilẹ̀ ọlá òní mọ́bọ lórí ilẹ̀ àyàfi tí èyí bá ṣe ilẹ̀ tápàmù ti wá <laughs> àyàfi tí èyí bá ṣe núpé ni mí àyàfi tí èyí bá ṣe kíní àbí tí èyí bá ṣe pé bàbá mi wòlíì ni ló fi mọ́júmọ́ ọ̀la tó yẹ báyìí nísìn kí wọ́n lọ àwọn ẹ̀bẹ̀ kan máa yẹ lẹ́bẹ̀ tí à ìyẹn ti ṣẹbọ nìyẹn kódà yóò jẹ́ kó yé ni pé à gbogbo tó ń sọ yìí ò ní kápá lórí ẹ̀ ìtagbára rẹ̀ ọ̀ká ló ń sọ yìí wàláhì ò lé mẹ́mì mi lọ torí pé ó kì í bo lẹ̀mí wà kí yẹn bí léèrè pé mo lẹ̀mí wà tó fi mọ̀ pé mo lọ wàláhì ó kàn lè gbìyànjú ni ó lè gbìyànjú àmọ́ pé kí ẹ̀mí mi bọ́ kì í sọwọ́ rẹ lọ́wà lórí bá ní ọ̀dọ̀ ọlọ́run ọba ní ọlọ́run ọba ní ma kana li nafsin an tamuta illa bi idhnillah ọlọ́run ní ẹ̀mí kankan ò lè bọ́ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá kìtàbà mu àjálà ọlọ́run ní àsìkò tó ń kálukú ó lò ní ayé àsìkò tá a ti kọ́ ni tí ò bá ti pé èyàn ò lè kú láíláí so kéèyàn máa gbìyànjú ẹ̀jú bẹ́ẹ̀ lọ so téèyàn kan bá lóun ń farẹ́ kanyàn òun ó yáyàn wèrè òun ó ṣe kíní kan òun ó gbaṣẹ́ lọ́wọ́ yàn òun ó táyàn lọ́sì èèyàn èèyàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ rárá torí pé kò ní kápá ti ṣe ìtagbára rẹ̀ ká ní sọ yẹn ọlọ́run bá nìkan ló lè ṣe bẹ́ẹ̀ ṣe báyìí nìyí so kódà ẹ̀mí wọn gbọ́dọ̀ shake ó dìgbà tá bá tó rí bẹ́ẹ̀ ká tó di mùmínì òdodo so kọ́nà bá kó sànà wa so parí uh, sàlám kó mọ jẹ́ last one. ẹ̀kọ́ bá ní àwọn ní ìyẹn rọ́bà. ok. so àwọn àlọ́ sàdúrà níbi àrí ìlànà. wòlí ọ̀fà. ìlànà ìsìnkú ọ̀rẹ́ orí wọn ní ìgbésẹ̀ ọdún wọ́n ti máa ń ṣòro tí àdéhùn mo ti dílé wọn sá àgbà àwọn wọn sá wọn sì àmì tẹ yóò máa fi àkàrà àwọn yẹn wọn sì nínú wọn bẹ̀rẹ̀ ní pé ṣé bí bóyá ìṣèlú ẹ̀ ṣé èyí ní ṣe gbogbo mo ti lọ ẹ gbogbo àwọn àgbàrí náà pé wọn fi ṣèlú wọn wọn fi ṣèlú náà lára olùkọ́ pé àwọn ọ̀sìn òbíkà bẹ́ẹ̀ wò wọ́n ṣe wọ́n ṣe ń ṣe kílẹ̀ òye mú ìbòsí lọ ẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ní àbí. náà alhamdulilayi wa salatu wa salam ala rasulillah naam sẹ́rí ìdájọ́ ọlọ́run bá ní kí gbogbo ibi ni wá ti ń ṣe ìtọ́lọ́run bá ọ̀fẹ́ ìtọ́lọ́run bá ní kí lábínú sí ìyẹn gbọ́dọ̀ máa bá wọn wà ń bẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa jìnà síbẹ̀ pátápátá ni yányán nítorí pé ọlọ́run bá ní kí lá ní ìbínú ọlọ́run bá ní kí lá ń sọ̀kalẹ̀ lé wọn lórí lásìkò yẹn láàyè ṣùgbọ́n ìyẹn náà bá wà ń bẹ̀ ìyẹn náà wà ní àwọn tó ń pè ìbínú ọlọ́run bá ní kí lá máa sọ̀kalẹ̀ lórí papọ̀ ni ṣé bá ní ọlọ́run ni ẹ̀yà wọn قالوا بني قد نزل عليكم في الكتاب أن إذا سمعتم, سمعتم آيات الله يكفر بها ويستأذر بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إن الله جامع الكافرين والمنافقين في جهنم جميعا آية مجسالة آية مراتوية باية مموية تنو لي يقول ربا كدوا أنفانك تنو ربا فويا لا تبا بدوا لكي مولو لا تبا بدوا سجوا نمو mo fọ́ lọ́dẹ̀ láti lọ sàrẹ́ fún ah aburú ní tẹ́ǹdẹ́wò yìí láti lọ ṣe dáhàwà fún wọn ìyẹn lè lọ nítorí àti lọ sàlàyé kìíní fún wọn pé ah ẹ sọ́ra o kíní tẹ́ǹdẹ́wò lílé báyìí ọlọ́run mò ń fẹ́ subhanallah níbẹ̀ náà rẹ̀ yóò ti máa takò wọn o pé bá ní sí ìdíyàn fi lè lọ nìyẹn àmọ́ bọ́ wá jẹ́ torí nǹkan mi àbí ńgbà míì náà gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ tí ẹ bá jẹ́ pé yẹn láǹfààní láti lọ àmì yìí ò ní wà pẹ̀lú wọn yóò wà lókèrè ìyẹn kẹfẹ́ wo bá ṣe máa ń ṣe nítorí àti sàlàyé aburú wọn fáwọn èèyàn pé ha kódà wọn ò wí fún mi mo fojú mi rí bá ṣe máa ń ṣe báyìí so that èèyàn téèyàn bá ń sàlàyé fún pé àwọn máa ń saburú àwọn máa ń saburú báyìí yóò lè mọ̀ yìí pé a èèyàn lè sọ fún pé téèyàn rí ní wọn wí ní wọ́n ṣe pé a eléyìí kọjá pé wọ́n sọ fún mi pé tẹ́yẹ sí ń sọ fún èèyàn pé mo ojú ara wọn rí ni yóò gbà pé ah ìtẹ́ ń sọ ń tẹ́ mọ́ ń pa rẹ̀ tó tọ́ ni kése kí wọ́n wí fún yín ṣé nígbà míì tẹ́yẹ máa ń sọ wọ́n nígbà míì àwọn èèyàn mọ̀ kí bẹ́ẹ̀ ló ti rí o àmọ́ gbà wọ́n mọ̀ pé tẹ́bá táwọn bá fẹ́rin lẹ̀ bẹ́ẹ̀ lórí wọ́n ní tẹ̀wú yẹn ẹ̀wọ̀n ni àwọn wa ní wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá ṣe pé nítorí ẹ̀ ni àmì ìlú ní báwọn wọn bẹ̀rẹ̀ pé wọ́n máa fi túrà sí ẹ̀ lára èèyàn kan wọ́n dìkan yóò wò wọ́n pé ẹ̀hẹ́n so bẹ́ẹ̀ ṣe ń ṣe kíní lélẹ̀ láti lè bá fi ṣàlàyé wọn fún àwọn èèyàn kéèyàn lè bá nímọ̀ nípa torí ẹ̀ ìgbà míì aburú ìgbà míì yẹn máa ń rán kọ́ pa aburú nítorí àti sàbúrú kọ́ bí kìí bá ṣe nítorí àti sàlàyé aburú yẹn nítorí àti mọ́ kéèyàn lè bá jìnà sí àtẹ́wù rẹ̀ àti kéèyàn lè bá sọ àdúgbò mà kú lára kó mi nǹkan bẹ́ẹ̀ tó ti báyìí sí tó pé irú ẹ̀ ní tẹ́ẹ̀ wá súnmọ́ wọn dé pé wọ́n fi tùwárí yẹn sí wọn lára tẹ́ẹ̀ súnmọ́ ibi tí nǹkan yẹn tí wà tẹ́ẹ̀kan wò wọn lókèrè lọ́ọ̀kan tó báyìí sí lákàtí lè máa aburú wọn láti tún ti sẹ́rí padà kò sí nǹkan tí ó bẹ̀ sọ wallahu a'lam lórí kan wá wà ìgbà yẹn sùn bí ìgbà wà ní afẹ́ tí wọ́n lè mọ́tò ló ló máa ń gbòòrò bẹ́ẹ̀ àjọ kí n ni mo tún wù wọ́n á lè pèsè ìlú mù ní òun. ààrẹ ni o ẹ tún kí náà ni bẹ́ẹ̀ sì tún kí yẹn náà lọ́dà ṣé bá ní so kọ́lọ́n bá kó sàmì wọn subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh